واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم ركيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون السلام عليكم ورحمة الله وبركاته Adáwọ̀pẹ́ fún ọlọ́wọ̀n bá. Ọlọ́wọ̀n bá ìtúṣe pé òun náà ni omi ọ̀fẹ́. Oore tó ga jù tí ọlọ́wọ̀n ṣe fún ìmẹ́ àti ẹ̀yìn òun náà ni pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí àìní jẹ́ mùsùlùmí máa ọlọ́run jẹ́ kí ó ṣẹlẹ̀ sí ẹni kọ̀ọ̀kan abẹ́lọ́run kí ọlọ́run bá kó pa wá ní ẹni tí á jẹ́ mùsùlùmí abẹ́lọ́run kí ọlọ́run ọba kó jẹ́ kí ìsìláàmù wúlò fún wa nínú sàárè àbẹ̀lọ́ kọ́lọ́ jẹ́ kí ìsìláàmù wúlò fún wa ní gbangba tàwa alkiyama kọ́lọ́ kó wà ló ìsìláàmù fún wa láti jẹ ẹni àlìjánà àdúpẹ́ ìfọ̀kànbalẹ̀ tí ọlọ́run ọba ṣe sí agbègbè yìí àlékún ìfọ̀kànbalẹ̀ tí ọlọ́run ọba tí ó tún bá ṣe sí agbègbè yìí gbogbo àwọn agbègbè èyí tó jẹ́ wípé kò sí ìfọ̀kànbalẹ̀ níbẹ̀ tí ọlọ́run ọba tó bá fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ àdúpẹ́ àlàáfíà tọ́lọ́mọ bá ṣe fún ẹ̀rù kọ̀ọ̀kan wa àlàáfíà náà kọ́lọ́ǹkó náà gbà ní ọwọ́ ẹ̀rù kọ̀ọ̀kan wa àlékún àlàáfíà kọ́lọ́ǹkó ṣe fún ẹ̀rù kọ̀ọ̀kan wa gbogbo àwọn tí ó lọ́lá àfíà kọ́lọ́ǹkó bá fún ọ ní àlàáfíà. àwọn abẹ́lọ́run fún ìbára wa sọ̀rọ̀ títí ìrọ̀lẹ́ yìí èmi tí máa máa bá a sọ ọlọ́run tí ó darí mi ìdí èyí tí máa ṣe rí ọdún rẹ̀ ẹ̀yìn náà tí ẹ máa gbọ́ kọlọ́nkú fún ní àgbòyí ọ̀rọ̀ náà kọlọ́nkú bá fún ní gbọ́ èmi àti ẹ̀yin ìta àtúrí ẹ̀jókòó òun náà ni kí a lè rí ẹ̀san ní ọ̀dọ̀ ọlọ́run ọba ẹ̀san máa bára ẹni sọ̀rọ̀ àti máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọlọ́mọṣẹ́ ìbáṣe fún ìyá àti èmi لا حول ولا قوة إلا بالله العظيم ọ̀rọ̀ wa títí òní gẹ́gẹ́ bí àwọn elétò ti gbé kalẹ̀ ó ní kan ṣe pẹ̀lú àkídà èyí tó jẹ́ pé ìwé tí à ń lò òun náà ni a pè ní mọ́jìmálú usuli alìsúnnàtì wal jama'a ilẹ̀ àkídà òun náà ni ìwé tí àwọn yànnà náà fún ara wa àti sàlàyé fún wa wípé ẹni tó kọ ìwé yìí òun náà ni Dr. Nasir bin Abdulkarim Al-Aqli èyí tó jẹ́ wípé a ti wà ní asọ́fún atú àbáàmìnà ojú ewé kẹjọ òun náà ni a wà. nínú ojú ewé kẹjọ yìí ọ̀rọ̀ tí wọ́n ń sọ fún wa ń bẹ́ẹ̀ ọ́ndà ọ̀rọ̀ tí ó wà òun náà ni lábẹ́ kọ̀wá ìwà òṣù lórí ìmọ́ni ají àtàlákí wà lè ṣèdìlà ọ̀rọ̀ tí wọ́n ń sàlàyé fún wa lọ́wọ́lọ́wọ́ nìyẹn wọ́n ń sọ fún wa nípa wípé ìlànà wo ni àwọn tó ajẹ́ alùsùnà wà jàmáà tí a gbọ́dọ̀ máa wà nípasẹ̀ ìbò láti lọ máa mú ẹ̀rí tàbá tí wọ́n mú ẹ̀rí tán báwo láti máa lo ẹ̀rí ta sọ pé ẹ̀rí yìí òun náà ni wọ́n ń sàlàyé fún wa lọ́wọ́lọ́wọ́ a ti wá ka àwọn point méje òun náà ni a ti kà fún wa tàbí sàlàyé ẹ̀ tó ẹlẹ́ẹ̀kẹjọ òun náà ni ẹlẹ́ẹ̀kẹjọ òun náà ni àwà sọ́lẹ̀ kẹjọ yìí máa kà fún wa nǹkan tí ó wà níbẹ̀ ọ̀rọ̀ tí àwọn ṣẹ́kù wa kọ síbẹ̀ ni wípé alẹ́ ìsùmàtú làbíta tó lè rọ̀sù sallallahu alayhi wa والأمة في مجموعها معصومة والأمة في مجموعها معصومة من الاجتماع على الضلالة وأما آحادها fàlà ìsìmàtà lè àhàdé mẹ́lùú wà mọ̀tàbàtà sí ilẹ̀ àìmàtú wà gẹ́rùhùn fàmàrùjíhùhù ilẹ̀ kìtàbí wà súnnà مالكنا للمقته من مجتهد الأمة إليه قلت ó jẹ́ ẹlẹ́ẹ̀kẹjọ tí àwọn ṣéwà tí wọn kọ sílẹ̀ gbọ́dọ̀ ẹlẹ́ẹ̀kẹjọ yìí nǹkan lọ́wọ́ kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ òun náà ni a ń pè ní alẹ́ ismatu alẹ́ òun náà ni gbólóhùn tí wọ́n fẹ́ sọ̀rọ̀ fún wa yìí ó jẹ́ gbólóhùn kan èyí tó jẹ́ pé àwọn èèyàn kan àwọn náà ni wọ́n lọ mú gbólóhùn yìí wá ìgbà tí wọ́n sì mú gbólóhùn yìí wá ẹ̀rí pé bàtà aṣọ fún wa ní aṣọ fún wa ní ẹlẹ́ẹ̀keje tí àbágbàgbé wípé àwọn gbólóhùn kan wà wọ́n máa mú wá sínú ẹ̀sìn sábà mú gbólóhùn náà wá sínú ẹ̀sìn gbólóhùn yìí ó lè ní mọ̀tàmílà tó ń lè kọ́tọ́ yí ọ̀sọ̀wà ó lè ní kọ́tọ́ ó lè ní gíná ó lè ní sọ̀wà sábà mú gbólóhùn yìí wá àwọn abéèrè lọ́wọ́ wọn ìkíni wọ́n gbà lérò pẹ̀lú gbólóhùn tí wọ́n bá mú wá tí wọ́n bá sọ nǹkan tí wọ́n bá gbà lérò fún wa pẹ̀lú gbólóhùn tí wọ́n mú wá yìí tó máa gbé gbólóhùn yẹn ọ̀rìn tí wọ́n gbà lérò ó bá nǹkan tẹ́ sí gbà lérò mu aṣọ fún wa wípé a gba ọ̀rọ̀ náà wọlé ṣùgbọ́n a ṣe ìsìbáàtú ẹ̀ pẹ̀lú gbólóhùn ẹ̀sìn tó bá jẹ́ rí pé ẹ̀sìn gangan kọ̀ wá ní gbólóhùn míì fún kò ní gbólóhùn míì fún a sọ fún wa èròǹgbà tí àwọn tó ṣáájú lọ sọ́dọ̀ sí ni tí wọ́n gbà lérò nìyí so àrí ismatu kì í ṣe gbólóhùn tí àwọn tó jẹ́ àwọn sálàmù kì í ṣe gbólóhùn tí wọ́n jà sí àwọn tí wọ́n wá tán jẹ́ àwọn kọ́lámù àwọn ni wọ́n bẹ̀rẹ̀ gbólóhùn alìkísímọ́tù àwọn àwọn òfin kí ni wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ ní tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ yẹn àwọn ó wà lọ wá fáàmù sálàmù àgbọ́yé àwọn tẹ́jọ́ àwọn sálàmù orí ìgbòlójú olé lórí òlàmà wa ní lórí àwọn ọmọ arọ pé àwọn àfi di gbólóhùn yẹn àwọn àfi jẹ́ ìwé àwọn àfá àwá fi díẹ̀ múlẹ̀ ṣùgbọ́n a fi díẹ̀ múlẹ̀ àlá sáàmì sàlàfínà àsàn lórí àgbóyé àwọn tẹ́jẹ́ àwọn sálàfù wa tàtẹ̀lé kí ni túnmọ̀ alẹ́ ismasu àwọn tí wọ́n mú ìtumọ̀ wá lórí ẹ̀ tó jẹ́ pé ìtumọ̀ ẹ̀ ò bá gbọ́yé àwọn sálàfù òun náà ni wípé ká sọ wípé ádámùlè kọ́tọ́ sí bílẹ̀lì ìsàn òun ni wípé lágbájá yìí o àti dáàbòbò pé kò ní sàfihàn àwọn tí wọ́n wà lórí àwọn lànà tí àwọn sálàfà wà lórí ẹ̀ wọ́n ní àwọn kan nínú wọn wọ́n gbà wípé àwọn ànábí ọlọ́run al'ambiya wọ́n ní al'ambiya masumun àwọn ànábí ọlọ́run masumun ni wọ́n lọ́dọ̀ tí wọ́n wá ní àgbọ́yé tí wọ́n ní pé àwọn ànábí ọlọ́run mú èyí sẹni tí ó lè ṣàṣìṣe kankan mú èyí sẹni tó lè ṣe mistake kankan wọn ò lè dẹ́ṣẹ̀ wọn ò lè ṣe nǹkan ìtẹ̀kọ́lá àgbóyé nù àwọn tí wọ́n gbàgbóyé àwọn tẹ́jà wọn sọ́lá tó sọ jùlọ àwọn ní gbé gbóló yìí wá àwọn àfá àwọn adá wọn padà sí pé ara báwọn tó jẹ́ àwọn sọ́lá lọ́ti gbọ́yé kọ́ nìyẹn kí náà fi sọ gbóló yìí òyìnbọn ìgbé tẹ́ bá láwọn ànábí ọlọ́run ọba ẹni tó lè dẹ́sẹ̀ ni wọ́n gbogbo ànábí ọlọ́run philosophy tí wọ́n nìyẹn ṣubú àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ní ṣubú àmẹ́jì ni wọ́n ní ṣubú àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ní ní pé tẹ́ bá láwọn àrẹ́bí ọlọ́run ọba lè dẹ́sẹ̀ a jẹ́ wípé ọlọ́run fẹ́ ká tẹ̀lé wọn pẹ̀lẹ́sẹ̀ wọn ni torí pé àwọn ní ọ̀jẹ̀ rí kíkí ní ọlọ́run ní ká máa kọ́ sí tẹ́ bá ìdílé dẹ́sẹ̀ a tẹ̀lé wọn pẹ̀lú kí ni o pẹ̀lẹ́sẹ̀ wọn ṣubú àgbọ̀nà torí ẹ̀ ká gbé wọn ní fún ọmọ ìkàlá ni ní wípé ẹ̀ṣẹ̀ àléébù lọ jẹ́ fún yàn tí a bá ti dẹ́ṣẹ̀ nexon lè ìsà ẹ̀ṣẹ̀ ni tí a bá ti dẹ́ṣẹ̀ báyìí àléébù lọ jẹ́ fún yàn ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì ni ẹ àwọn akẹ́bí ọlọ́run bá ti fi kí ni ẹ o ẹ̀yin tó ní àléébù torí ẹ̀ ọwà ni a gbọ́dọ̀ gbà wípé àwọn ànábí ọlọ́run wọn ò kì í ṣe ẹ̀dùn tó lè dẹ́ṣẹ̀ ṣùgbọ́n wọn fáwọn ń sàlàyé fún wípé rárá ọwà ń sàlàyé fún wa pé táà bá fẹ́ ní àgbọ́yé àlè ismasu kẹ́límọ̀ yìí tí a bá ní àgbọ́yé rẹ̀ alákọ̀ọ́kọ́ àwọn nǹkan tàbẹ́ ní sílẹ̀lẹ̀ yìí òun náà ni àgbọ́yé tá a máa ní pẹ̀lú alẹ́ alákọ̀ọ́kọ́ ni pé àwọn ànábí ọlọ́wọ́ bá kàgbé sórí ànábí sọ́lọ́mù tó bá nẹ́bí làtọ́ rẹ̀ bí òun àkídà rẹ̀ kan wà báyìí sọ ọmọ pé tí máa ní alẹ́ tàbí sàtún ìtumọ̀ rẹ̀ ni wípé òṣìṣẹ́ ọlọ́wọ́ ọba kò lè ṣe mistake ádámù lè kọ́tọ́ ìlàú tìlúwà ádámù lè kọ́tọ́ ìlàú tìlúwà ọ̀nà ní jẹ́ òṣìṣẹ́ ọlọ́wọ́n ọba kò lè sí àṣìṣe kankan fún òṣìṣẹ́ ọlọ́wọ́n ọba níbi iṣẹ́ tọ́lọ́wọ́n ọba tó bá gbélé lọ́wọ́ wà nátàlá òfin kò lè ṣe jàǹbá kankan nínú iṣẹ́ tọ́lọ́wọ́n bá bá gbélé àrẹ sọ́sọ́lá lọ́wọ́ kọ́lọ́ máa ní pé ìwọ Jibril lọ ka Kùránì fanabi kó wá ka fanabi káńgá ní ẹjẹ́ ń fi nìkan pamọ́ àníbi ò lè ṣe kìtìmọ́ wà láàkiri àdá sọ wọ́n ṣe bẹ́ẹ̀ ọlọ́mọdé fi ṣe ọlọ́njọ́ máa pé ọlọ́run bá lè fi garanti wa ó ní sànàkùnrin úkà padà àtàṣà òṣèlú àwọn bòmíì ìyàwó aláàmọ̀ ẹjẹ́ kọ́ máa kà wáyé ìdá kọ̀rọ̀ àná ó fà tẹ́lẹ̀ ìkọ̀rọ̀ ààrẹ súnmọ́ iná àní iná bàyà rẹ̀ tọ́ òṣìṣẹ́ ọlọ́run ọba ó jíṣẹ́ báwọn èèyàn ó lẹ́nu ọlọ́run àlàó mọ̀ ṣáàrì bí a ní bàlàtù ìwọ ọlọ́run ọba wípé mo jẹ́ iṣẹ́ yẹn pé fáwọn èèyàn so gbogbo iṣẹ́ tọ́lọ́wọ́ bá gbé fáwọn mi pàpá yányán lábùkù ìdílé òṣìṣẹ́ ọlọ́run ọba kò ṣèjàmbá kankan bẹ́ẹ̀ kò ṣàṣìṣe kankan ní kíni ọ níbẹ̀ so ìyẹn náà pè ní kíni ọ àlè èsì màtó gbogbo iṣẹ́ ànájí kẹ́nìkan wà lọ pé iṣẹ́ ànájí o mistake wà bẹ́ẹ̀ rárá sàbíta tó ń lè rọ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n sàlàyé isma lọ síwájú díẹ̀ sí ìdílé àbá dúró nìyẹn màkà sàlàyé lọ síwájú díẹ̀ sí wọn náà ní pé àwọn afáà ní pé ádámùlìkàbá ir nílẹ̀ àbíyá gbogbo tó bá ti jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá ẹ̀ṣẹ̀ tó tóbi ẹ̀ṣẹ̀ ní ńlá ẹ̀ṣẹ̀ tó tóbi kò sí fún kò sí fún gẹ́nìyàn òtúbà kò jẹ́ fún gbogbo àwọn ànábí ọlọ́run ẹ̀ṣẹ̀ ńlá ẹ̀ṣẹ̀ tó tóbi sọ ìyẹn ní ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì ṣùgbọ́n àwọn ànábí ọlọ́run bá gẹ́gẹ́ ẹlẹ́ẹ̀kẹta ó wá kú pé ìbò làwọn ànábí ọlọ́run bá wọ́n sọ nípa ẹ̀ṣẹ̀ kéékèèké sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ kéékèèké kásẹ̀sì ṣẹ̀ṣẹ̀ kékeré káyèsí kí ni o kásẹ̀sì ṣe ẹ̀ṣẹ̀ kékeré ó wà fáwọn ànábì ọlọ́run ìjọba kùránì ti di ẹ̀ṣẹ̀ kí ni o ó fi di ẹ̀mù lẹ̀ tí wọ́n bá dẹ̀ fi dẹ́ṣẹ̀ abálawa Adam ó dẹ́ṣẹ̀ àbí ó dẹ́ṣẹ̀ ọlọ́sọ̀gbó dẹ́ṣẹ̀ Musa ọlọ́sọ̀gbó dẹ́ṣẹ̀ abẹ́ẹ̀kọ́ ni ni so ẹ̀ṣẹ̀ kéékèèké ẹgbẹ́ ẹ̀ṣẹ̀ títí ẹ̀yàn kàfẹ́ báyà láyà báyà ìpàdé ìfọ́fẹ́ pa ògbé mọ̀bọ̀ fẹ́ pa ọmọbẹ̀ gbà báyìí so ẹ̀sẹ̀ kéékèèké ọ àfúnkí ni o ọ àfáwọn ànàbí ọmọ tẹ̀bí kìlẹ̀ pé wọ́n kì wá sí pé wọ́n fẹ́ mọ̀ mọ̀ sẹ̀sẹ̀ kékeré yẹn ìjọba èèyàn náà ní kí ni o ìṣẹ̀dọ̀ kékeré yẹn ti wá ojú ẹsẹ̀ náà ni ọlọ́run bá ti ti ń bá wọn wí lẹ́nu tí ọlọ́run ti wọ́n ti ń tọrọ túbá ọlọ́run ti ń gbà túbá ẹsẹ̀ lẹ́yìn wa ẹlẹ́kẹrin ìdákọ̀ àǹkan mẹ́ta alákọ̀ọ́kọ́ adámọ̀lẹ̀ kọ́tọ́ ìṣèwọ́ adámọ̀lẹ̀ kàbá ir alùkọ́tọ́ ó fi sọ̀rọ̀ wọ́n máa ń ṣe mistake sí àwọn ẹ̀sùn kéékèèké sọ máa adámọ̀lẹ̀ ti kẹ̀rọ ọ̀rẹ́ àrẹ wọn ò ní jó gbẹ̀ngbẹ̀ lórí sọ a sí àtàwùbàtú ìnàlá ìlànà táwọn bá ó lè wà látọ̀dọ̀ ọlọ́run bá fún wọn lórí ẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni pé nígbà tí wá yí ọ̀bá tí ìwá tí wá yí ọ̀bá tí ìdè àwọn ànẹ́bí ọlọ́wọ́ bá máa ṣe ishtihad tí wá yí ọ̀bá tí ìdè àwọn ànẹ́bí ọlọ́wọ́ bá ṣe kí ni ọ wọ́n máa ń ṣe ishtihad ishtihad wọ́n gbà mí kọ́tọ̀ olè ṣe kí ni ọ ọlọ́wọ́ akọ́lẹ̀ kí wọn bàtà kó àwọn ẹrú lógun bágírì àbíbí ìbéèrè àwọn tẹ́ńgé àwọn sọ̀hábà kí ni káfí pẹ̀lú àwọn èrò nígbà tí wáyé ó ti dùn àbákírí ni dé ẹja ìgbà ransom ni ká gba owó ẹ̀mí wọn nígbà tí wáyé ó ti dé umaru ni ẹja ta gbó wọn ní àbí òun gbé ẹ̀wọ̀n ẹja ìgbà ransom ni ọlọ́dẹ̀ bá wọn wí lórí ẹ̀pẹ́ kọ̀lẹ́tọ̀ bá nàbí ọlọ́wọ́n bá kàn kọ́ máa fi kí ni ọ kọ́ máa gba owó kọ́ máa sọ wípé àwọn ọmọ àwọn sọ pé kí ni ọ àwọn máa gba owó lẹ́sẹ̀ ẹ máa kọ́ fẹ́ jagun pẹ̀lú lọ tán sí so látara bẹ́ẹ̀ ìṣèhádì ni àbí àmà ṣe yíma tó arìnrìn máa hàlọ́láwọ́lá tẹ̀tẹ́ yìí máa dọ́ ẹ̀nà máa dọ́ ká àlùwà àjì ìṣèhádì àmà wá lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run tọ́lọ́wọ́n ọmọ ó yẹ̀kan fún ọ wípé kí ni ó ara ẹgbà ọlọ́run akẹ́kẹ́ ni ó yóò wà dáa nínú ẹ̀kọ́ ìṣẹ́ chocolate ní sinmi abasa watawala àjá ahu àlùkàmù àbíbí wo pé ah, ẹ̀tọ́ tí afọ́jú òun ti gba ìsìláàmù wá bèèrè ẹ̀sìn ni àwọn èèyàn lálàkàrí tí wọ́n ti gba ìsìláàmù kó ọ̀rọ̀ àtẹ́ǹtì tí wọ́n náà kó tó àtẹ́ǹtì sí kíni ọ̀rọ̀báwí ara ìtìhàn nínú so ìtìhàn àmà wá àwọn àdúgbò wọn so àmà wá ẹlẹ́ẹ̀karùn-ún tó wọ́n lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run àwọn náà mọ́ ìgbàgbé nǹkan agbàgbé nǹkan ìṣẹ́ bá kírun tó gbàgbé nǹkan so ìṣẹ́ ọlọ́run bá yọ ọmọ pé kí ni ọ ansa kàmá tàǹsà wò èmi náà máa ń gbàgbé nǹkan gẹ́gẹ́ so ọmọ gbàgbé nǹkan táwọn náà ti gbàgbé nǹkan ìyẹn náà ni wọ́n náà máa ẹlẹ́kẹfà tó gbẹ̀yìn gbogbo ẹ̀ o náà ní pé alẹ́kọ́tọ̀ ú ìmúrí àdùnyàníyà àwọn náà máa ṣe mistéèkì níbi àlámọ̀rí kí ni o ilé ayé àlámọ̀rí bá ti jẹ́ bá àlámọ̀rí ilé ayé láwọn sọ́bà mẹ́rin wà náà nípe ṣe léyìí ṣe wà yìí ni ni àdúwọ̀ lóru bẹ́ẹ̀ àmìmọ̀ òru bẹ́ẹ̀ o <laughs> àlámọ̀rí ilé ayé àwọn kan wọ́n máa ń gbé igi làbídù gúnra wọn òṣèlọ́wọ́ ọba ó sì ní wọ́n tẹ́ ń gbé gùn ọdún kí náà ṣe yí wọ́n tẹ́ ń gbé igi làbídù gúnra wọn nígbà ẹgbẹ́ ògbélé lè ṣe gẹ̀gẹ̀ àbá sílẹ̀ ìṣúná bá <laughs> ní kí ọba rú dáadáa àwọn bá nà kí pẹ̀lẹ́ mọ́ kan jí nígbà ní ìjọba kan bí bóyá kápẹ́ntà nǹkan kan ẹ̀ lọ́dọ̀ ẹ̀lájẹ́ gba láti sàlẹ̀ báyìí tó bá gbá wá ní àgbẹ̀gbẹ̀ kan ọ̀dá so alámẹ̀dì alámẹ̀dì ọlọ́rẹ̀lẹ́sẹ̀rẹ̀ sí wọn alámẹ̀dì ilé kí ni ilé ayé lásẹ̀ ni tí wọ́n gbọ́ yí lọ́nà tí ó gbà pé àwọn gbà pé àwọn ànẹ́bí ọlọ́run orí ṣe gídé o orí ṣe mi ṣe kí kankan. tàbá fẹ́ gbọ́yé kàdà sàlàyé fún ẹ̀ láti gbọ́yé pẹ̀lú àwọn ànẹ́bí ọlọ́run lórí àgbọ́yé àwọn tí wọ́n jẹ́ àwọn sálàpù wa tí wọ́n ṣe kíni o tí wọ́n ṣáájú lọ. sọ níbi bí ni pé alẹ́ ìsìmàtú adámọ̀lẹ̀kọ́tọ̀ yìí lè wá fàyè tàbí tàtó lè rọ̀ sọ̀rọ̀ sọ kámẹ́tẹ̀ mistake rárá nínú sẹ́ẹ̀sì yìí nínú sẹ́ẹ̀sì yìí nípa ọ̀rọ̀ ẹ̀sìn ta lórílẹ̀ fún àrẹ́bì agbọ́dọ̀ nígbàgbọ́ rẹ̀ tàlákì ni wọ́n sọ fún ayẹn tàbátí wọ́n rádìísì tó lálàáfíà omi ìgbàgbọ́ ìgbẹ́gbẹ́ ní òun láàmù pẹ̀lú tàbáwá la àdìsí tó lálàáfíà òun láàmà gbé kí ni ọ láàmà tó gbé àti mọ̀ pé ọ̀rọ̀ yẹn tó wá gbé lálàáfíà ànábí òun gbé kí ni o òun ṣe ní téèkì dáa àwọn àdúgbò wọ́n gbé ah ọ̀fẹ́ ọ̀fẹ́ bá làákàyè tẹ̀lé mu wọ́n ni làákàyè ló sì ṣe dáadáa ló sì wò bẹ́ẹ̀ wàlìhùn mọ̀tún bí màjìmú ìhà màṣúù mọ̀tún mínàlì ìtìmáyé aládọ́láàlá lẹ́yìn náà wá ní wàlẹ̀ umma umma bẹ́ẹ̀ òun ni àwọn tí wọ́n jẹ́ ulama ulihumma kí ni ulama ulihumma àwọn àfà àwọn àfà nínú ìjọ yìí tó máa túmọ̀ ẹ̀ sí nìyẹn kèsì àwọn àwọn àfà tí wọ́n mọ̀ nípa ẹ̀sìn yìí tí wọ́n jẹ́ mùsùlùmí lè áàbí ilẹ̀ umma àwọn onímọ̀ kìí tí màjìmú ìhà gbogbo wọn pátá yẹ́yẹ́ wọ́n ti di kí ni ó máa súnmọ̀ tó nínàlìsì máa yí aládọ́là kí gbogbo wọ́n jọ sọ̀rọ̀ kẹ́kẹ́ náà àbáyé sọ̀rọ̀ kan àbáyísọ́ àbáyísọ́ àbáyísọ́ àbáyísọ́ gbogbo àbáwà wá sọ̀rọ̀ yẹn tí wọ́n dẹ̀wà pé afternoon ní ẹ̀kùsù tí wọ́n jọ lo táìmù kan náà nínú táìmù gbogbo àwọn àfáà nínú táìmù kan nínú táìmù gbogbo wọ́n wá jọ sọ̀rọ̀ kankan náà lórí nǹkan ọ̀rọ̀ yẹn ó ti di nǹkan lẹ́gbẹ́ máa súùmà sọ̀rọ̀ ìmáàna kí ni ọ lẹ́yìn sáfí àlẹ́kọ̀tọ̀ lẹ́yìnká bí i pẹ̀lá alùpàtà so ọ̀rọ̀ yóò lẹ́sẹ̀ kí ni ó tẹ́sọ̀ ní mẹ́sì tẹ́lẹ̀sọ̀ ọ̀kan gánà orígbè ọ̀tá àfáàní sọ ó ní ẹ̀rí àlébè ẹ̀rí yẹn là ń pè ní àlèkìjìmọ́ ẹ̀rí yẹn là ń pè ní kí ni ó àlèkìjìmọ́ so àdìsí tó wá àdìsí tó wá ní tòlẹ́yìn lára inú ọmọ rẹ̀ òṣọ́lọ́wọ́ bá sọ wípé ìnàláà láàyẹ́ jùmá òun má fi aládọ̀rà àlá ọlọ́wọ́ bá ò ní kó àwọn àfáà inú kíní o inú ẹ̀sìn yìí kò ní kó wọn jọ aláàkíní ọ aládọ̀rà àlá lórí àmùkan pẹ̀lú kíní yẹ àtìsẹ́ ní ọ̀yẹ́ dọ̀lára rẹ̀ ń gbé kíní ọkọ́jọ́ yìí òun ló máa jẹ́ nínú ẹ̀sìn tó kílẹ̀ ní sẹ́ẹ̀ wọ́n ò lè kójọ lórí ẹ̀ láéláé wọ̀nyájú lọ í máa àlùtàrà à sọ àdìsí yìí ṣé wà bá ní àtọ́fàmì tó lọ́la àfihà irú ọ̀rọ̀ yìí ó wà lọ́dọ̀ ìdí náà sọ̀rọ̀ tí ó sì lójú bẹ́ẹ̀ fẹ́ẹ́ tó wà ní tàmàrà ní gẹ́gẹ́ bíi àwọn àfáàtù sọ náà pé iná ó mọ́ sí látẹ̀jì kẹ́mi ó alájọ láàlá iná ó mọ́ sí látẹ̀jì kẹ́mi ó alájọ láàlá gbogbo àwọn àfá inú jọlù wọn ò lè kójọ lórí kí ni ó lórí dọ̀láàlá lórí àmì tó wọn ò lè kójọ lórí àmì tó látara bẹ́ẹ̀ onáni tí a tàn sí àwọn àfá alùlámà wà sàtúlẹ̀ àmìyà àwọn àfá àwọn náà jọba àwọn àlẹ́bí ọlọ́run tí gbogbo wọn tẹ́jẹ́ àwọn àfá tó dúró dáadáa tí wọ́n jẹ́ àwọn àfá tí wọ́n ń tẹ̀lé alkitabu wa sunna wọ́n wá ń ẹ̀rí lórí nǹkan kan wọ́n ń sọ̀rọ̀ kan lórí ẹ̀ wọn ò lè kó jọ lórí kí ni ó lórí àṣìṣe sọ̀rọ̀ jẹ́ pé níbi tá ti wọ́n yọ ẹ̀sìn jáde lọ́dọ̀ wa ń bí alákọ̀ọ́kọ́ òun náà ni alìkìtà kùránì ẹlẹ́ẹ̀kejì òun náà ni àsúnà òní àrí ẹlẹ́ẹ̀kẹta òun náà ni kí ni ìjìmọ̀ ulì umma ó lè fánúpọ̀ gbogbo àwọn àfà kí tí àwọn àwámú ìfánúpọ̀ gbogbo kí ní ọ̀rọ̀ àwọn àfà ló ìwọ́lọ̀lùkà nínú ọ̀rọ̀ tó ìfánúpọ̀ kí ní ọ̀rọ̀ gbogbo àwọn tó jẹ́ àwọn àfà tó gbé àwọn àfà tó wá jẹ́ àwọn àfà tó wọ́n dúró dáadáa tó gbé nínú ẹ̀sìn yìí a rí àwọn àfà àwọn àfà mú tẹ́jú láwọn àfà àwọn afá àṣà ìrọ̀ wà àwọn afá rọ́fídọ̀ wọ́n wà gbogbo àwọn ìsìn wọ́n wà bẹ́ẹ̀ sọ̀rọ̀ àwọn afá yìí a lè máa kà wọ́n tí ó fẹ́ máa tako nǹkan táwọn afá wà tí wọ́n dúró lé lórí gbogbo àwọn afá àtà ń sọ ìsì wọn gbogbo àlámọ̀rí wọn òníké wọ́n lọ wo ẹ̀rí ẹ̀rí ni wọ́n wò kí wọ́n tó máa sọ ọ̀rọ̀ tó wọ́n sọ ẹ̀rí ni wọ́n wò kí wọ́n tó máa sọ ọ̀rọ̀ tí wọ́n sọ gbẹ́gbẹ́ kò sí ìjìmọ́ òkan láyé ìjìmọ́ ó wà pẹ̀lẹ́ yìí ṣùgbọ́n àwọn fàtàwà sọ fún àrí pé a lè mọ́ lè mẹ̀rí yẹn ní títí wa àwọn tá a wá lẹ́yìn ọ̀rẹ́ yìí nígbàbí a lè mọ́ lè mọ́ kí ni ẹ̀rí yẹn àwọn tá a wá lẹ́yìn ọ̀rẹ́ yìí ṣùgbọ́n wọn ní ìjìmọ́ òkan ò ní fìdí múlẹ̀ àyàbí kó fìdí múlẹ̀ lórí kí ni lórí ẹ̀rí

sọ wọ́n ní la àlímọ̀ òwúlẹ̀ ní ilẹ̀ ẹ̀sẹ̀bì tó na wù nínú àwọn tó lè pa nǹkan jáde nínú kíní ọmọ akẹ́kíní ọ wọ́n máa mọ kíní yẹn wọ́n wá ìsìn bá tù ní pé kéèyàn ó lè wo nǹkan ìdí wọ́n lọ gbé ọjà àwọn àmì ò lè rí wọ́n wá pa kíní yẹn jáde pé bó ti rí gẹ́rẹ́ jù. torí ẹ àwọn apá máa ń sàlàyé fún wa wípé àtìjùmọ́ nù àná ìjùmọ́ méjì ló wà ìjìmáwù kan bẹ kọ̀tì ìyù ìjìmáwùn alìjìmáwù kí náà kọ̀tì ìyù alìjìmáwù alìkọ̀tì ìyù ìjìmáwù kọ̀tì ìyù gbogbo wa náà la máa ń jọ ọmọ tàbátàmá ní sinmi ìgbé ẹ̀rí yóò ti wà ní kìtàbù ọ̀rẹ́dì yóò ti wà ní súnà ọ̀rẹ́dì ẹnìyàn kan wà ní ìtakò ẹ̀rí yẹn ẹgbà takọ̀ àwọn gbọ́nà orí ẹlẹ́rọ mọ̀ nígbè kan ní ìrun dáa máa ń kí lójúmọ́ wákàtí márùn láǹkì sọ̀rọ̀ wá sílẹ̀ kọ́mù àti mẹ́mbà tó jẹ́ sẹ́ẹ̀dì kan lè kódìkódì bẹ́ẹ̀ káwọn máa gbé àárọ̀ ọ̀mù ní kéèyàn ṣe jìnnà ẹ nínú lónìí so ẹ máa jáde pé fún láàfà tí ń sọ yẹn ó kàn sọ

eléyìí la yíò lámú ilá bí tàtà bọ̀ í wàlì síkọ̀rọ̀ àwọn àfáà ni wọ́n máa wẹ̀rí wọ́n máa wẹ̀rí wọ́n máa wẹ̀rí wọ́n máa wẹ̀rí inú ẹ̀rí ni wọ́n ti wá ní kíní ọ ni wọ́n ti wá yọ ọ̀rọ̀ yẹn jáde so bó láti wá máa ń gbà pé ìjùmọ̀ wà ṣùgbọ́n ìjùmọ̀ so ìjùmọ̀ ó gbọ́dọ̀ fìdí múlẹ̀ pẹ̀lú wípé gbogbo àwọn àfáà ni ó máa sọ fún wa ọ̀rọ̀ yẹn ẹ̀mà tí wọ́n máa sọ pé ìjùmọ̀ wà lórí kínní ìjùmọ̀ wà lórí kínní ìjùmọ̀ wà lórí kínní ó ti máa sọ nìyẹn ẹni ọkọ̀ onítọ́ pé kò sí ìjùmọ̀ lórí ẹ̀ bàbá ń ka bùlúgùn ọ̀rọ̀ mi àwọn abẹ́ ọ̀rọ̀ kan àdísì pé ńlá àfitọ́wá ẹgbó bá borí omi yẹn nínú àtọ́mà pé ṣe kí gbogbo àwọn afáàtọ̀ wọ́n yẹ sọ máa pé ọ̀rọ̀ yìí kò sí ní kí ni o kò lálàáfíà ṣùgbọ́n kí ni ọ ìjìmá òun bẹ̀rẹ̀ kò lè sábà kankan tó lé àwọn àpàdé kí ni ọ tó takò sọ ló fi sọ pé ìjìmá òun a máa wà láti wá sí fún agbé kí ni àwọn ìjìmá ta ti ní ó pọ̀ gan kàkà díẹ̀ fún wa sọ inú ìjìmá òun ni pé gbogbo àwọn afá panupọ̀ pé kùránì ti bẹ lọ́wọ́ wa yìí kàlámù lọ́wọ́

wọ́n kùrán alimafu kùránì ti ń bẹ lọ́wọ́ wa ta gbé dání báyìí kùránì tí usman kọ́ lẹ́ẹ̀lẹ́ báyìí ó ní kùránì láyà jùsùlẹ̀ ahadin ayyàkẹjọ àwọn kẹ́lẹ̀ kó tún yọ ka kùránì ní ìkámọ́ bá nínú kẹta kọ́lẹ̀ kó mọ́ ní ìkánú gẹ́gẹ́ rọ́sùmù tí wọ́n kọ́ lẹ́lẹ̀ kó mọ́ bá mú ṣe kùránì ẹni ọkọ̀ wọ́n lọ kárú ẹ̀ kùránì jẹ́ wà lọ́wọ́ àwọn sọ̀hábà tí ó jẹ́ pé kìráà tí àwọn sàbá kan jẹ́ pé wọ́n ti kọ́ ẹ̀ lọ́dọ̀ ànábì jẹ́ tẹ̀lé tó lẹ́ pé kìrá yẹn ti wá di kí ni ó mansukha wọ́n ti parẹ́ àmì kìrá lọ́wọ́ sọ wàsáríkù nínú kìrá abúlé masoud wàsáríkù wàsáríkọ̀tù fàtọ́ù so bí àìdíhìmá olódò àjọ kùránì ti mẹ́lọ́wọ́ kìrá lọ́gbẹ́ fàtọ́ù kí ni ẹ̀wọ̀rọ̀ kàwé ẹ̀kọ́ ọ̀sọ̀gbọ́ wà ní kíni o mustapha kíni o abdullahi bin masoud ìjùmọ̀ ti wá lórí pé kíni o ìtọ́wà <laughs> ní mustapha yìí táǹkà yìí tẹ́kọ̀ bá rọ́sí usman nínú onìkàlá gbọ́dọ̀ máa ta ẹnì kan ọgbọ́dọ̀ jẹ́ kíni o ọ̀rọ̀ àkọjá ẹ̀ bismillah àwọn afágbá ìpe ní gbogbo súrà kọ̀ọ̀kan nínú súrà kọ̀ọ̀kan yàtọ̀ sí fàtíà kan jìyàn bẹ́ẹ̀ gbogbo súrà tó kù bísmìláyà kì í ṣe àyà ẹ̀yọ̀ kan nínú kẹ́yà gbogbo súrà tó kù agbọ́gbọ̀mọ́ bísmìláyà jẹ́ kí ni ọ àyà kan níbẹ̀ súrà tó gbàrọ́ à kò sí bísmìláyà bẹ́ẹ̀ bísmìláyà wà nù kí ni ọ súrà tó nàmì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ara nǹkan ni so clear ní sinmi ara nǹkan dáhùn pé ní kí ni ọ alẹ́ ìjùmọ̀ ìsinmi so látara bẹ́ẹ̀ àwọn ará ti mọ̀ díẹ̀ nínú kí ni ọ alẹ́ ìjùmọ̀ tí àwọn àbá àbá ti sọ̀rọ̀ kan tán mẹ́rin wá tán fi ti nǹkan múlẹ̀ fún wa àwọn àfáà wa yìí tí gbogbo wọn jọ ń sọ̀rọ̀ kankan gbogbo wọ́n jọ ń sọ̀rọ̀ kankan náà ọ̀rọ̀ wọn ò yàtọ̀ tẹ́lẹ̀ jẹ́ wọn àfá àwùlàmáwù súnà ọ̀rọ̀ wọn ò yàtọ̀ lórí nǹkankan ọ̀rọ̀ yẹn ti dógí ni ó kò lè ní kí ni ọ̀tọ̀ kì wá sí àwọn sọ̀hábà nìkan láwọn kan wọ́n pé àwọn sọ̀hábà nìkan ni àwọn ilé wọn mọ́rọ̀ wà pé àwọn kan wọ́n pé ṣé ìjùmọ̀ ò lè wà á fi ilẹ̀ ní ìlàyà òmìnir kìyàmà ìkúlẹ̀ asìrìmìnà ìkùsùn táàfà bá lẹ́sìn bá tún dúró dáadáa ní ìsìn bá tí kìláfà wà àwọn abọ́dù dúró dáadáa torí pé ẹni ó máa control rents of affair náà ní gíní ọ súnà ni ó máa control gbogbo ẹ̀ so àwọn apá tún ló ti wà mẹ́ ó sì wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀sìn kí wọ́n á ní gbọ́dọ̀ sí ìjùmọ̀ òun àwọn kò rí bẹ́ẹ̀ so ara àwọn apá àwọn tán fẹ́ sọ bẹ́ẹ̀ pé bí a kò lè so bí Ibn Taymiyyah bí Imam Ahmad aminu àwọn ọ̀rọ̀ méjì ṣùgbọ́n àwọn fásọ pé rárá kò rí bẹ́ẹ̀ al-ijma ó ti wà bẹ́ẹ̀ lórí pé kiri o ara ẹ̀sìn wa ni ṣókílẹ̀ ṣọ́bá ni wà á ma àhàjúhá fàlà àìsìmọ̀ta lè lè wọ́ lọ́wọ́ àhàjù jámù ẹ̀ ní kí ni ọ àhàdù àhàdù àwọn ẹyọ kọ̀ọ̀kan àwọn àfáàjò àwọn kí ni ó ẹyọ kọ̀ọ̀kan àwọn àfáàjò kódà kí wọ́n pọ̀ kárí 99% àbíkájẹ́ ẹgbẹ́ kí ni a rí 99.9 àti ìgbàlọ́bá tó lè jẹ́ percent fàlá ìsìmọ́ta lè àhàdí káàbá ti rí gbogbo wọn kí wọ́n sọ̀rọ̀ fọ́lá kẹ́ni kan sọ pé kí <laughs> ní ẹ̀ ohun ọ̀faramọ́ kò sí kí ni ọ fàlá ìsìmọ́ta lè àhàdí kò sẹ́ni kankan tó ní pé eléyìí àfáyé ò lè ṣe mistake kí wọ́n ní ah àfáyé ti tóbi kí wọ́n ní kò lè ṣe mistake ah ibùdó lè ṣe mistake Eh, àwọn ṣẹ́gbọ́ àwọn tó wájẹ́ pé ah ṣe wà àwọn ah, ah, àfáàgbà ní wọ́n ó lè ṣe bí sẹ́kì wọ́n àfáàgbà tẹ́lú kọ̀ọ̀kan wọ́n máa ń kàwé wọn lágbé wọ́n lè ṣe bí sẹ́kì rárá mọ́mà sọ́bà ọ̀sẹ́ni tí ò lè ṣe bí sẹ́kì ní gbogbo wọn kò sí isma lá ismata lé àhàdé mìíràn ìkọ̀ọ̀kan wọn kò sí isma fún wọn kódà kí wọ́n tún pọ̀ tó ní ju tí wọ́n pọ̀ kẹ́nìkan wà pẹ̀lú wọn kò sí smarta fún wọn tí nọ́mbà yẹn bá ti tí tí ní kò sí gíní o kò sí isma lẹ́gbẹ́ ẹnìkan náà wà fà ó lè tako owó táwọn jùmúrù bá mú wọn tí ó lè mọ sàrà yìí pé òun ò tẹ̀lé gíní o jùmúrù ló gbé lórí gíní o lórí ẹ̀rí pé ó lè tako ìjùmọ̀ tó fi dìmúlẹ̀ tí ìjùmọ̀ bá ti fi dìmúlẹ̀ láti wájú wa kò sínú wọn ní àgbẹ̀ máa ní ó fi tako wọn kí jùmọ́ bá fìdímúlẹ̀ ní ọ̀dọ̀ àwọn áṣírù kan níwájú káwọn kan ní wájú lẹ́yìn kan náà fẹ́ sọ̀rọ̀ wọn nípa ọ̀rọ̀ ìmọ̀ ìjọba ilẹ̀ ṣe ní ọ̀rọ̀ ojú ọ̀rọ̀ káàdì ṣé ìwà báyìí ní sinmi àgbè tá a bá sọ pé jùmúrù àwọn jùmúrù àwọn afáà wọn sọ pé kíní yẹn kò tí ì ẹ̀rí fún wa o nítorí pé sọ pé jùmúrù ní kùlàmà òǹkà tí àwárí pé kí wọ́n ní ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn àfáà sọ pé kí ní oníṣẹ́ kí ni o kò tí ì sọ pé ẹ̀rí ni ó kàn súnmọ́ ẹ̀rí ni pé kò tí ì sọ pé dídí kí ni o ìdẹ́yàn gbọ́dọ̀ yapa nínú ẹ̀rí tó bá lẹ́rìí tó tó lọ́rọ́ ṣàlàyé ẹ̀ nípa nǹkan dáhùn ẹ̀yẹn sọ èyí tako ìjùmọ́ràn ṣùgbọ́n ìyá máa tako kí ni o ìjùmọ́ tẹ́lẹ̀ ẹ bá dúró dáadáa tẹ́lẹ̀ ọba wá dúró dáadáa wọ́n dànù ọ̀láyà wọ́n máa tálàfà fi wọ́n máa tálàfà fi ilẹ̀ àìmọ̀ tó wà ìrúhùn famaru jẹ́rùhù ilẹ̀ kìtàdù wa sunna wọ́n máa tálàfà fi ilẹ̀ àìmọ̀ wà ìrúhùn àwọn gbogbo àwọn àfáà wa wá ní gbogbo àwọn àfáà wa wà àfáà náà wà nígbà lérò wà máa tálàfà fi ilẹ̀ àìmọ̀ wà kẹ́mẹ́tù gẹ́rù wọn ni mo fẹ́ fi kọ́ síbẹ̀ kọ̀yẹ́kójú wa màtálàbà kí ni wọn fi àhìmà bẹ̀rẹ̀ wọn bá lérò pẹ̀lú pé àwọn tó jẹ́ àwọn àhìmà ní àwọn imam malik imam shafi àwọn mọ́mù kan jẹ́ àwọn mọ́mù tó tóbi ọmọ ìgbé wọn ti wá pa wọ́n ti pa wọ́n ti pa sífà rẹ̀ wà màtálàbà fi àhìmà tó alìmọ̀ṣe hùrù wà gẹ́yìn na àrùbá alìmọ̀ṣòro àwọn ìmọ̀mù wa tí wọ́n gbajúmọ̀ bẹ́ẹ̀ àwọn ìmọ̀mù kan wà tí àwọn àfá wa kan wà tí wọ́n gbajúmọ̀ bẹ́ẹ̀ nígbà tí wọ́n náà ní gbajúmọ̀ ẹ̀dí ẹnu tẹ àwọn kan tí wọ́n ṣe kí ni àwọn gbajúmọ̀ ìjọ àwọn àfá yẹn bá ṣe kí ni o ṣe bá ti yàpẹ̀ ẹnu lé lórí tí wọ́n ṣe bí gbajúmọ̀ làá fi mú àfá àbí ìmọ̀mù jẹ́ ìmọ̀mù àrùbá ìmọ̀mù mẹ́rin ìmọ̀mù mẹ́lìkì ìmọ̀mù ṣàgbé àwọn ará àwọn tàbá pè ní àrímọ̀ ẹ̀ tẹ́lẹ̀ bí àwọn ti wé wọ́n hàn jù àwọn yòókù wọn lọ àtàwọn àfáà míì tí wọ́n hàn tẹ́ máa ń ya pẹ̀lú lórí nǹkankan àìsí àfáà kan jù tàbí ẹ̀ ìyá àfáà ìkàṣe fún ọ òní ah, ọ̀rọ̀ ìgbọ́dọ̀ wọlé lọ́kọ̀ ọmọdé ó jáde gánà ó ṣe phd ó ṣe gbogbo ẹ̀gbẹ́ òní ọ̀rọ̀ ìgbọ́dọ̀ wọlé ara ó táyẹ̀ náà bá ti jẹ́ àfáà táwọn náà mọ̀ kí wọn dáadáa tẹ́ bá ti ya pẹ̀lú fàmàdíhù gbogbo bí dáa máa padà sí ní pé ẹjá padà sínú ẹjá tún lọ́mọ wọ̀rọ̀ yẹn dáadáa àwọn ẹ̀rí wo ló wà ẹjá máa wá káàkiri minal kitabi wa sunna ká máa wẹ́rì nínú kùránì ká tún máa wá nínú sílé ọ̀rọ̀ nínú àti àwálà àti ìrí báàsù wa ló ní kùsù báàsù wa ló ṣe kí ni ìwádìí wa ò tí ì tó ìwádìí wa ní òtí ìtò torí ẹ̀ a máa padà lọ sínú kí ni ọ alìkìtàbù wa sunna tàbá àpàdúrà alìkìtàbù wa sunna máa yẹ ti dáre lọ sí ìwé mùjítẹ́lẹ̀ ọmọ sọ tàbá ó ṣe nùkìtàbù wa sunna a máa rí ẹ̀rí tó jẹ́ wípé a wà rí pé àà ah, àfáà yóò rádìí sí ní o orí ikọ́ lọ sọrú ọ̀rọ̀ tọ́tọ́ yẹn àáwà rí pé àìrádìsì ló fà àbí nǹkankan ló ṣẹlẹ̀ táàfà yìí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àáwà rí pé ọ̀rọ̀ táàfà yìí sọ kò tẹ̀wọ̀n ọ̀rọ̀ táwọn yòókù rẹ̀ sọ olóṣè kí ni òun ló lágbára àwà ní bú àfà yẹn àní sọ́ọ̀dì kéfèé nítorí pé ah òun lọ sọ̀rọ̀ yìí olóṣèkiri kan àti kẹ́yìn ọ̀sọ̀ ìdúnà ajáàmì kó sọ ní kí ni ọ kẹfẹ́ rí kó ní lókè kí ni bó ló sọ àwọn ọ̀rọ̀ láì àwọn ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ láì kí láwàá ṣe máa lè tèdà lè lè mọ́kùtì tàbátì wá gẹ̀ẹ́dì pé ah ìdúnà ajáàmì kì ní sékì o abánibájẹ́ ní sékì o kìníkàjẹ́ ní sékì o kìníkàjẹ́ o kí láwọ́ lílùmú ẹni tó ṣe mistake yẹn àgbà kí ni ọ àwíjàre rẹ̀ tó gbé ẹ̀rí náà láti gbà àwíjàre tó gbé ìgbà tó ń ṣe tó gbé sọ̀rọ̀ yẹn ó ṣe kí ni ó gbìyànjú ni ìjọba bá dájọ́ akamal akim tó bá dájọ́ pàṣítà àdá àsọ̀ọ̀bà fàlàkùn kí ni ọ àjẹrọ̀ tó bá dájọ́ tó ráìtì wọ́n yí àtọ́ àtọ́láwú ajírò wà tó bá tẹ́ mi sẹ́ẹ̀kì yóò gbé sàkà tó àwọn sẹ́wà lọ́wọ́lọ́ àwọn aláwọ̀ adájọ́ fáwọn àfáàbá ìwọ́n ni a gbà kí ni ọ àwíjá ìgbẹ́ tó bá ti ṣe mi sẹ́ẹ̀kì mímọ̀ ṣẹ́ ìdí àlẹ́pọ̀ mọ̀ ààrẹ ní máa fi mi sẹ́ẹ̀kì ẹ̀dì ká ní ìṣe àmọ́sọ pé kì í sọ̀rọ̀ gidi lè sọ̀rọ̀ gidi jọ́sì fẹ́ jíjọ́ mi tí a bá tún ní iṣu mi a tún wà on kíni o on a plain ground látún wà kérégbé àwọn àtọ́gbé ẹni yìí ti mọ́ sábà ṣègìní eléyìí sábà ara ó ní mẹ́ra wọn tàbí àfa àwọn ọmọ yìí a tún wà on plain ground a tún máa wo ní kálukú ọlá ní sọ̀rọ̀ ó jẹ́ pé tiẹ̀ ní ó ṣe ní orí ó tún wá ráìtì kàwé lè òtún ní ráìtì chocolate around هذا منهج هنا التلقي والاستدلال so منهج أرى منهج التلقي والاستدلال so tàbí wọn mú nǹkan nínú ẹ̀sìn ẹgbẹ́ àgbọ́dọ̀ àwọn fà afẹ́fẹ́ ṣe rí bá tí wọ́n ṣe nìyẹn so ilé nìkan sí wọ́n sàlàyé fún wa náà a máa kó ní nọ́mbà 8 mo rò fún ti yé wa níwọ̀n bá nínú ìlú sàlàyé a máa bọ́ sí nọ́mbà 9 so nọ́mbà 9 في الأمة محدثون ملهمون نعم، والرؤيا الصالحة حق وهي جزء من النبوة نعم. والفراسة الصادقة حق وهذه كرامات ومبشرات بشرط موافقتها للشرع وليس مصدرا للعقيدة ولا للتشريع نعم وتقفوا ونفي الأمة محدثون ملأمون òkè ló ń pè ní mo hadasu àwọn so hadasa ní pé kéèyàn so mo bá sọ̀rọ̀ àbí wọ́n pé àdáfà ní ó sọ nǹkan fún mi káwá pé yẹn kí ni ọ mohadasu mohadasu kí láàfà wá pè é màá yíjiri lọ́ọ́ alàlìsáni yìí hamro atkin màá yíjiri lọ́ọ́ alàlìsáni yìí hamro atkin ẹlòmíì yóò sọ nǹkan báyìí ẹ̀sí àṣekíní ìbáyìí ẹ̀gá ìkíní ọ ẹ̀dí àṣekíní ìbáyìí kíní yọ ọ̀bà sí tó bá dẹ̀ rí báyìí ó ní ọ̀bá dájú o tó bá sọ kíní yẹn ẹ wà rí pé n tó sọ gangan n tó mọ sọ ní máa ṣe dèédé n tí máa sọ ló máa ṣe kíní o ló máa ń ṣe dèédé ìwẹ̀ níbẹ̀ náà ń pè ní kíní ọ muhaddas alẹ́ àmà òun náà ni pé kéèyàn wà múlẹ̀ àmù ní ẹlẹ́gbẹ́ wà inspired wọ́n fún ní nǹkan láti ríwá ẹgbẹ́ ìmísí kan mí sí tẹ́gbẹ́ ó kàn sọ pé ah ẹ̀bàjá ṣe nǹkan ìbáyìí òun náà ni mo hard castle ẹ̀bàjá ṣe nǹkan ìbáyìí nǹkan yóò bá sí rí báyìí ṣòṣọ́lọ́wọ́ bá ní pé nínú ìjọ yìí kẹ́nìkan bá fẹ́ jẹ́ mọ́ adras ní umaru ṣòṣọ́lọ́wọ́ bá mẹ́ṣọ́nà yìí torí pé kí ni ọ Umaru nìyí àìmọye nǹkan ló sọ fánà bí tó dẹ̀ jẹ́ wípé ìgbà tó sọ fánà bí ọlọ́run bá padà wá sọ ááyà kalẹ̀ gẹ́gẹ́ bó ti sọ fánà bí sọ nínú ẹ̀ ìjáàbù wà ń bẹ̀ nínú àdísí mùsùlùmí ogun tó pé wà á fàtòrọ bí ìsàlá àfihàn mo ṣe lè rí ọlọ́run mi níbi àwọn kan mẹ́ta fìlì ìjára ó rí àwọn ànábì sàlá ọ̀gbẹ́ à bóyá kí àwọn obìnrin bó jẹ́ kí wọ́n máa múra bóyá káwọn ìyàwó ànábì ó máa ṣe sọ ọlọ́lẹ̀ sọ́yà kalẹ̀ pẹ̀lú ẹ̀ níbi àdìsá sọ fún wa lẹ́yìn nígbà tí wọ́n kọ́ àwọn èèyàn ní ogun bádìrì àbákìrì níbi ẹjá gba owó ẹ̀mí wọn ní ransom káfí túmọ̀rù ni pé àwọn èèyàn yìí àwọn ògbóǹtarìgì àwọn kèbèrè láwọn eléyìí àwọn eléyìí ojú wọn lè gánà bí ẹ̀bá tó fi wọ́n lẹ́gàn ọ̀nà tí wọ́n gbà pa àwọn mùsùlùmí tó wọn wá ẹ̀kẹ́ èèyàn pa wọn ni tí ó fi dẹ́rù àwọn yòókù wọn <coughs> so umar ló sọ bá nàbí pé àtẹ́gà ah, bá ní máa yẹn náà sílẹ̀ lẹ́yìn makọ́mí ibrahim ọlọ́sì sáyà kalẹ̀ pé wà tẹ́kìzú ní makọ́mí ibrahim musulman so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ mí náà tún wà bẹ́ẹ̀ náà tó jẹ́ pé umar sọ ọlọ́wọ́ bá ṣiṣẹ́ kí ni o ó sì sáyà kalẹ̀ àwọn ẹni tí à ń torí ẹ̀ tó kọjá 20 tí umar sọ lọ́lọ́lẹ̀ sáyà kalẹ̀ so ẹni fẹ́ ṣe nǹkan gbà míì pẹ̀pẹ̀ ẹ̀rẹ̀ ní nǹkan lọ́jọ́ ipé bẹ́ ọ̀hun làkà ẹ̀rẹ̀ ó wà dáadáa tọ òun ni ọmọ àtọ́ yìí sọ́nà tẹ́ bá sì lu ọ̀rọ̀ rẹ̀ ẹ sì máa rí pé á ọ̀rọ̀ rẹ̀ ń ṣe rẹ́gí òṣèlú ní fi ó mọ́ mọ́ náà a <laughs> ẹlẹ́kejì wàrúyà asọ̀ọ̀lẹ́ àtú hakùn àlá àlá tó jẹ́ àlá aláàmùmìnì ní máa jẹ́ rúyà sọ́ọ̀lẹ́ à àlá tí mùmìnì tó bá lá sọ aláàmùmìnì ẹ̀rọ jẹ́ mùmìnì tó bá lá a máa wá sọ́lọ̀ mùmìnì a máa jẹ́ kí ni ọ àlá tó jẹ́ pé ọlọ́run bá máa ń jẹ́ kó jẹ́ àlá tó dáa ọlọ́run bó ní fi gájà mùsùlùmí yóò dẹ̀ lára pé ah ìtí mi lára lára ní pé ẹsẹ̀ báyìí ẹsẹ̀ báyìí ẹsẹ̀ báyìí ẹsẹ̀ báyìí ẹsẹ̀ báyìí a máa jòdòdò àlá mùsùlùmí yóò lẹ̀ jẹ́ àlá gidi yóò lẹ̀ jòdòdò tí ó lẹ̀ já ìyẹ̀yìn mùsùlùmí sórí ọ̀nà kan sọ̀wáyé àjúsí ó ìlànà òwúwa àlàtẹ̀wọ̀n ìtẹ́mùmí ni máa ń láì ọlọ́ọ̀bá mọ́ bọ́ àwọn mùmí kan júsì òun lọ́nà ègigé kan ni nínú nùbúwà òun lọ jẹ́ torí pé àdísì kan wà nígbọ́n máa yí pé ọwà ní Bukhari ọwà ní Muslim àdísàbí sáyé alkúdìrí lọ́dọ̀ Muslim ọ̀dàbí ìrẹ́rà lọ́wà ó ní àrúyà sọ́ọ̀lẹ̀ àjúsì òun bí sí tàtíwà fàínà júsì án nínú nùbúwà àlá lọ́lọ́kọ́ ní kánà nínú ọ̀rọ̀kọ́ máa lá ànábìdẹ̀ lálàá fún six months àlẹ́bí lára mú kí ni ọ ìsìnà ẹgbà wọn pàtó sọ kó di pé ìlú ìwà wa ọ̀tọ̀ abúwá ìwà bá wọ́n ní pé àlá nílá tí wọ́n adọ́mù ọlọ́mọ fún mùsùlùmí ni ègìgé kan nínú ègìgé 43 46 jàre 46 àríwá sálàmù ó ní 723 years tẹ́ bá pín ní 6 months ó máa jẹ́ kí ni ọ ẹ̀pẹ́ 46 lọ́wọ́ àbí yìí ó máa jẹ́ 6 months ó máa jẹ́ 23 náà so six months yọ̀rọ̀ máa gbẹ́gbẹ́ ní ọmọ ègìgé kan ni nínú ègìgé forty six ìjánàbí ọ̀nà tó ti ọba mi fi máa ní pé oṣù mẹ́fà nínú ẹ̀ àrẹ́bìnrin gíní ọ ìgbé bá àfáàdì túmọ̀ ẹ̀ nínú máa náà dìsì ẹ̀ inú ajá tó mú ọ̀pọ̀ pẹ̀lú àwọn ẹ̀ máa sáwọn afá mú wá inú ajá tó túùsì ọ̀nà làwọn afá mú ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ àrọ́jẹ́ so ọlọ́ọ̀bá á máa búyàn nínú wa ṣọ́kà wí ah tó ń bá lálà tó ń bá ní kí n kan kábà tí a tó máa sálàyé àwọn kan bẹ́ẹ̀ ọlọ́run bá máa kó ṣe kí ni o kò ṣe náà wọ́n fi rọ́ọ̀sà tó asọ́ọ̀dìkọ̀ so ṣọ́lá ọ̀pásọ́nà àdíjì àbí ṣẹ́dàlùkú nìmi so àdíjì wà ní òtìlìmí rí o ní ìtàkù fìrọ́ọ̀sà tàìmù kí lẹ́gbẹ̀ẹ́ ní fìrọ́ọ̀sà òun náà ní pé òye ọgbọ́n orí kéèyàn ọkẹ́ owó kan láì gbé á kéèyàn kan láì ó lè fẹ́ràn Alo aló ìjọ ara lọ eh, mẹ́jà gbà báyìí báyìí lè jágbà fẹ́ràn sàn ni <laughs> èyàn wọn ni pé ah, kan <laughs> fàìnáwù ya ń zuru bìnú rìlà tókẹ́ mú mi ní orípọ̀ jẹ́ ni ọlọ́run a máa rí nǹkan pẹ̀lú mọ̀lẹ́ ọlọ́run ọlọ́run máa yẹ kí làkáyọ̀ ṣe kí ni ọ àdìsẹ́ni sókèlè sàbáì fìrọ́tà máa wá sọ́ọ́díkọ̀ wà fún mi ní hakun òdodo ni káforí ro nǹkan káforí wo nǹkan wà bẹ́ẹ̀ ni náà ẹjọ́ lọ bàbá fún lélẹ̀ ìwà áàdì ìkàrọ̀ mẹ́àtùn ọlọ́nkẹ̀ pọ̀ lé ní àpínlẹ̀ kan ní tọ́lọ́bà máa fún mi ní ẹgbẹ́ ní ti máa karamat òní wà mú bá ṣírọ̀t nǹkan tí ó wẹ́ pé ó kàfí mọ́ rẹ̀ ámùmí ẹni máa fẹ́ ṣe iṣù kan ogun lè fẹ́ tẹ́lẹ̀ ìgbàgbà lè fẹ́ tẹ́lẹ̀ ìrú àwọn ọlọ́bà fún láwọn òye báyìí ọlọ́run bá lè lò ní sábàbí láti ṣe ọ̀pọ̀lọpọ̀ kan karamat ni wọ́n mọ́ bá ṣe rà tó kílẹ̀ ní ti báyìí kí ni ọ bìṣẹ́rìtì bìṣẹ́rìtì mú wa àpapọ̀tì ha lè ṣẹ́rà bìṣẹ́rìtì mú wa àpapọ̀tì ha ìjẹ́ nìyẹn bá ní kẹ́ẹ̀ṣe ọgbọ́dọ̀ bá ṣe rí àmì wọ́n ló wá ní kẹ́ẹ̀ṣe ọgbọ́dọ̀ bá ṣe rí àmì ọgbọ́dọ̀ bá ṣe rí àmì ọgbọ́dọ̀ bá ṣe rí àmì tó bá ìtàkù ṣẹ̀rí ẹgbẹ́ ọjọ́ kí ni ọ ẹgbẹ́ ọ̀tẹ̀lẹ̀ kò ní pé ah kí ní oyin kan rọ́mù ni bàbá bá tó jẹ́ lágbọ́rọ̀ látó lè sọ sí ìdí ara ẹgbẹ́ ọ̀jẹ́ so gbogbo tí ẹni yóò bá máa ní láyé ah, láàkẹ́ ní tó bá ti wò kẹ́máì so ẹ̀lẹ́bílẹ̀ lóhun lókùn òun rí pé onísmọ́ dísìkì kún jáka fún un kí wọ́n ṣe jọ kíni gbọ́ òkú ní kí wọ́n jẹ́ ààrẹ ẹlẹ́yìn ètò orí ikú ìlórí ìyànà òun kíra alábìjọ wá fi kíra àṣẹ kọ̀báṣẹ́rẹ́ àmì so kele yẹn o kìí ṣebi tí a ti lo tala kí wà ní ìṣẹ̀lẹ̀ la kí wọ́n ah àfàgbà ní aláwọ̀ lálà wọ́n ti láwọn orí àwọn òkú wọ́n ti ní kí wọ́n bí akáàbá àwọn pàmò nípa àwọn àdìrà ara tó ń gbé kí ni o kọ̀ bá kí ni o kọ̀ bá ṣẹ̀rẹ̀ àwọn. àgbọ́dọ̀ ṣe léyìn òní bí lè gílé o táti máa mẹ́rin wà lẹ́ẹ̀sà mẹ́sìdára nìtẹ̀ṣìrí àkídà kẹ́lì bá sọ pé ìwọ ọlọ́dìbọ̀ọ̀rùn ọlọ́dìbọ̀ọ̀rùn àwọn lálàrí àdọ́nà ọmọ bá wa sọ̀rọ̀ ọmọ ilẹ̀ àmùgbẹ̀ ìsìnkú nígbà pé ọlọ́sọ pé wọ́n yìí àjẹ́nà rọwọ́ oṣù wáyé gbogbo ní rárá kò kí ṣe masdarol lílẹ̀ àkídà wàlá lè tẹ̀ṣẹ̀rì eléyìí ò kí ṣe bí dáa ti yọ àkídà eléyìí ò ṣe bí dáa ti yọ kí ni ó ṣẹ̀ríà ọlọ́run òfin ọlọ́run ọba àbàdàn rẹ̀ o èyí ló mú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yàn sọ́nù àtúntẹ̀lé àwọn ṣéèkù ní alága àwọn wà nílùú so àwọn náà nígbà ní sinagé kèése bí táà ti máa lọ sọ pé afẹ́jọ ẹ̀sìn láti lẹ̀ akọ́jọ ẹ̀sìn láti gbogbo orún kàbáhùn ọgbọ́n orí àìyẹ́sìn láti lẹ̀ pé ó lóye ọlọ́gbọ́n dáadáa àìyẹ́sìn láti lẹ̀ tí ó lè wúlò fún wa o kàrà mẹ́ra tó wọn bá ṣẹ̀rà nígbàwo bìṣẹ́rí tí wà fàkọ́ sí ha lè ṣẹ́rà pẹ̀lú mẹ́jọ gbogbo ọgbọ́n ọ̀bá kí ni o ní tíṣẹ̀rí àwọn sọ àti nọ́mbà náà kò tó parí báyìí. المراء في الدين مذموم والمجادلة بالحسنى مشروعة lẹ́wà gbára almira ufi dìní mazmú almira ufi dìní mazmú o náà ni wípé kí náà pẹ̀lú mìírọ o náà ni ìyàn jíjà nínú ẹ̀sìn kájọ máa jiyàn kájọ máa fa ìfáǹfà nínú ẹ̀sìn ká máa sọ́ra fún àìmẹ̀rọ òfin dì àwọn àbá ń sàlàyé fún wa wípé kò kí í ṣe nǹkan tó dáa ìpìlẹ̀ ká máa jiyàn nínú ẹ̀sìn kí ni ọ mọ̀zìmúùmù ní tí wọ́n ṣe kí ni ọ tí wọ́n máa ń bú wa lórí àdíṣà alẹ́gbùn malik kọlọ́kọba ayọ́nu sí orí kọ́rọ̀ta mi ọ̀sẹ̀ ọ̀sọ́lá wà náà nà tamárọ̀ àrẹ́bí jáde sí wa àwọn adájá wọn sọ àbá àwa ń jiyàn fi ṣe ìmìnà dín ìgangan nẹ́ẹ̀sì ní àwọn jiyàn nẹ́ẹ̀sì ẹ lọ bá wọn tó bá ní mímá wọ́n àgbà àbámẹ́gbẹ́ ẹjá ti gbẹ́gbẹ́ ara ìjìyàn nínú ẹ̀sìn gbàdìmọ̀ wọ́n ni fagọ́dìbá gọ́dọ̀bá ń ṣẹ̀bí anábì bínú sọ ní ìbínú rẹ̀ gbé kí ni ọ lámìyẹ́dìdàmìsìnà kò bínú rẹ̀ rí súnmọ́ ìntàhárọ̀nà anábì dẹ̀ jàgbìmọ̀ àti ká mọ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ àwọn tó ṣáájú wa lọ ara nǹkan tó pa wọ́n rẹ́ òun náà ni ìyàn jíjà kásáfi ti mà sáwọn onímọ̀ àwọn onímọ̀ ní ká máa béèrè lọ́wọ́ wọ́n farabalẹ̀ ṣàlàyé fún wa dáadáa nǹkan láàrin ara wa kábẹ́ ìlú ní ara wa kábẹ́ ìlú ní ara agbé kí ní kan ara àmìrọ́ fi dí sọmọdé alákọ̀ọ́nìyàn ká máa jiyàn nínú ẹ̀sìn mọ̀tò náà. والمجادلة بالحسنى مشروعة والمجادلة بالحسنى كلا مشروع ká sọ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tẹ́nìkan bá sọ lọ́nà tó gbàdá ká sàlàyé nǹkan fún ni lọ́nà tó gbàdá ẹgbẹ́ mùjá dára kẹ́nà tó lónìí ẹ ó dẹ̀ wà ní ṣúra náà ṣúra fún sọ kọ̀dí sẹ́mi aláàkọ́ lálẹ́tí tujadiluka tó bí mujadila yẹn kẹ́lìmọ̀ tí ẹ̀ yàtọ̀ ó yàtọ̀ ẹ̀ ṣùgbọ́n kẹ́ ni ìtumọ̀ méjì lòun ní mẹ́rọ́rùn ẹ̀ ẹ̀ rẹ̀ ó sọ kẹ́lìmọ̀ yẹn sọ sọ ẹ̀bá olóòjì ọlọ́pẹ́ ẹ̀ẹ́sẹ̀ kí ni ó ẹ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí wọ́n bá sọ àbí kẹ́ ẹ ṣàlàyé nǹkan fún yàn lẹ́yìn egbó ti sọ̀rọ̀ bí lẹ́tí lọ́nà tó gbé gidi ọlọ́nà tó bá rí lọ́pẹ́ tó gbàdá ọ̀nà gbàdá omi sàáfà máa sọ fún wa pé ọ̀nà wo ni àwọn ọ̀nà tó gbàdá pọ̀lọpẹ́ àwọn náà ti mọ̀ ṣùgbọ́n nínú ọ̀nà tó gbàdá èyí ebúyàn ní àwọn abẹ́ ṣàlàyé nǹkan fún yàn wà mùjàdára tó lè òsìnà kéèyàn sọ̀rọ̀ nǹkan fún yẹn lọ́nà tó lé kí ni o lọ́nà tó dá kí ló jẹ́ o màṣírú à ó bá ṣẹ̀rí àmú èèyàn fẹ́ sàlàyé ẹ̀sìn fún yẹn o nídìí kò bu ádámù sábẹ̀ ó gbọ́dọ̀ fún ádámù sábẹ̀ ó gbọ́dọ̀ fún ádámù ìsìmáà àṣàdìlì ìbàrà àwọn construction tó lágbára tí ó yẹ pé ebúkọ́ ṣùgbọ́n construction tó lágbára ni ẹ̀kọ́ lọ́wọ́ lò ẹ̀dọ́rẹ́ ọ̀bá pé kọ̀yẹ́ kó ṣe báyìí kọ̀yẹ́ kó sọ báyìí so kọ̀sọ́rọ̀ lọ lágbára ni ẹ̀sọ́ bóri ní òpè ah, so èébú ni pé orí yóò pè ọ́ dẹ́ sọ yóò ní àwọn àṣàtì bá ní pé ẹ̀dọ́rẹ́ ẹ̀bá pé kọ̀yẹ́ kó sọ báyìí so ẹ̀wọ̀n ẹ̀sọ́ yẹ̀wò pẹ̀lú bá lè dìjà kó dìjà níbi bá wà lónìí ọ̀yà jà ní àyàfẹ́ tó gbẹ̀rù adamu lè fi sọ̀nà àwọ̀dọ̀rẹ́ o àgbọ̀dọ̀ lánìyàn nígbàdà fẹ́ mọ́ sọ̀rọ̀ fún yàn pé a fẹ́ ní jalaba bá ní ìdẹ̀ àrùlà afẹ́kọ́dọ̀dọ̀ wọn sẹ́ni yìí lámàbẹ̀lọ́ òdodo afẹ́kọ́wọ̀n sí lámàbẹ̀lọ́ àwọn tó jẹ́ kí bèrè maka ànẹ́bí sọ pé ọlọ́run bá arọ kan àwọn èèyàn yìí fẹ́ sí láti ní ọdọ́ àbẹ́ àfún ọ nìyẹn ó tún bẹ́ lọ́ọ̀bẹ́ tó bẹ́ kẹgbà ah, eh, eh, kọ́kọ́ wọ́n lára alìkóṣùnà náà ni pé ìta bá lè pèpè sí pé alìsìdìláàlù al'akìlìyù náà àwọn ọmọ ìrìnkan ta bá lè pè lákàí rẹ̀ wálé lórí àwọn kẹta so gẹ́gẹ́ bí anẹ́bí Ibrahim fẹ́ bá lọ kábàlẹ́bí Ibrahim bá bàbá rẹ̀ sọ̀rọ̀ ó ń gbé wá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó lè sàlàyé fún so wọ́n ní ọ̀nà tó máa ẹ̀pù wa tó wà ní mọ̀já dára tó bí ní òsìnà mọ̀ṣòro wa yẹni pé ta bá fẹ́ sàlàyé nǹkan fún yàn nínú ẹ̀sìn ọ̀fẹ́ mẹ́rin wá fẹ́ nìyẹn ìsìnkú láàlú ẹ o gbọ́dọ̀ fi akíní ọ̀nà tó dà gbé kíní yẹn kalẹ̀ kébò tó wá sọ pé ah o ti wà lórí òdodo ni ó àmọ́ tí wọ́n máa dá owó ẹ̀rù ọ̀fẹ́ fún ibẹ̀ náà وما صح النهي عن الخوض فيه وجب امتثال ذلك وما صح النهي عن الخوض فيه وجب امتثال ذلك bọ̀rọ̀ bá ti lálàáfíà tẹ́ rínú àdíṣù ní pé ànáyò alìlẹ̀ kọ́ọ̀dì sí ìyí wọ́n ti kọ̀ fún wa pé ká má dìskọ́sẹ̀ àwọn kan wà rẹ̀ pé má dìskọ́sẹ̀ wọ́n ti pé wọ́n ti pé sí ilẹ̀ bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ kádàrà ló ń mẹ́nu sílẹ̀ kádàrà káyérí yìí wọ́n ṣàtìlẹ̀ alẹ́ sàlàyé níwọ̀n bá wọ́n á ah ara ọ̀ ayá sàlàyé ni iṣẹ́ má ti kọ̀ fún wa nígbà tó fẹ́ sàlàyé nǹkan fún yàn wọ́n ní ọmọ wòlú ẹ̀ <laughs> tí abẹ́ yẹn kan bá tẹ́kì tó bá yẹ kí nǹkan kan bá délẹ̀ tí yàn fẹ́ ṣe nǹkan là máa sàlàyé irú nǹkan rẹ̀ wọ́n jẹ́ bá dìm ti sáà lò dáa nìkan mú kí ni kó òbé rẹ̀ bẹ́ẹ̀ ó jẹ́ rẹ̀ so ẹmà sọ wù àwọn àti ọ̀sọ̀ máa náà ويجب الإمساك عن الخوض فيما لا علم للمسلم به وتفويض عن وتفويض علم ذلك إلى عالمه سبحانه ويجب الإمساك عن الخوض دادامي كيوم نصر discuss فيما لا علم للمسلم به Musulmi ni ọ́ o sàlàyé nǹkan fún yàn mùsùlùmí ni ọ́ o sàlàyé nǹkan fún yàn o lè máa bọ́ ọmọ kìíní yẹn má sọ ti wá lọ́pọ̀lọpọ̀ ọgbà yẹn ìtú ò lẹ́yìn ọ̀pọ̀ bí jẹ́ ìwà ọ̀pọ̀ ní wàtẹ̀fùwìlù ilmi dálíkà ìlà àlìlìlì sọ ọlọ́run ọba tó mọ̀ ọ́n ìdí mùsùlùmí ọba ti mọ̀ ń parẹ̀ nígbà mí ọlọ́run sọ bí bíní sàn ọlọ́run sọ mọ̀kí ní ẹ̀yẹ tàbí tiẹ̀ sí ọ̀ọ́dọ́ ẹgbà èèyàn gẹ́nà rẹ́gbọ́ bá ń gba àfáà kọ́wà tó mọ̀ ẹ̀kan tàbí tiẹ̀ sọ́dọ̀ ìtọ́mà wọ́n sọ gẹ́gẹ́ bá wọn lẹ́gbọ́dọ̀ nìkan lọ́ba tó wípé ìsására bíi alìsìlámi mọ̀ ọlọ́run nìkan lọ́mọ ìtumọ̀ rẹ̀ gbogbo àwọn lẹ́tà tó bẹ̀rẹ̀ kùránì ọlọ́nìkan ló kí ní o rọ́mà túnmọ̀ rẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ pé alifu ẹja kan ní ẹyẹ kan ní ara wọn tó rọ́ ní ẹ̀rọ náà gbogbo ìdájẹ́ kọ́nà bàbá bá dá ní àfihàn àìwá ọjọ́ pé a tún aṣọ pé afẹ́ máa ṣùgbọ́n pé afẹ́ máa fi ṣe ẹ̀rí náà kàlẹ̀kàlẹ̀ يجب الالتزام بمنهج الوحي في الرد كما يجب في الاعتقاد والتقرير فلا ترد البدعة ببدعة ولا يقابل التفريط بالغلو ولا العكس يجب الالتزام بالمنهج الوحي في الرد kí náà ń pè ní rọ́dù orí pé kì í sọ̀rọ̀ tó dáa ó takò ẹ̀sìn àwa fẹ́ dọ́rọ̀ yẹn padà sí lẹ́nu òun là ń pè ní kíni o rọ̀pù títẹ̀ kan yẹn òun ni pé a fẹ́ ṣàlàyé ẹ̀sìn fúnra wa káwájọ máa jiyàn bẹ́ẹ̀ mọ̀ká sàlọ́nà tó wí kíni o lọ́nà tó dáa níta àbádẹ́ mọ̀ká sí kíni o ká fi ilẹ̀ ilé wa ni pé ẹnìkan ti sọ̀rọ̀ àwa fẹ́ dá kíni o ọ̀rọ̀ padà sí so àwọn àfáà sọ fún wa pé a gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó máa ṣe déédéé nínú ọ̀rọ̀ tá a bá fẹ́ dá padà sí náà so ẹni tí ó máa ṣe kí ni o àlàáfíì ó gbọ́dọ̀ wà sí amúlẹ̀ rọ̀dì ara mọ́ni ajóde wáyé yẹn déédéé gbọ́dọ̀ wà nínú ẹ̀ àáwò bó ti sọ̀rọ̀ yẹn àáwò bá a ti fẹ́ fún ní èsì àní wo pé ah, ẹni yìí àkídà tó ní ó burú bàjẹ́ gírígẹ́ ara dédé ọ̀rọ̀ tó bá sọ lábẹ́sẹ̀ kí ni ó lábẹ́ fún ní ayé kọjá àríkọjá ọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ lábẹ́ fún ní ọ̀rọ̀ yẹn náà lábẹ́ lábẹ́ ìdápadà kò sí àfihàn mú táàkìwọ̀ ọ̀rọ̀ yẹn náà bó bá ti sọ bẹ́ẹ̀ láti kí ni bẹ́ẹ̀ láti sàlàyé so agbọ́dọ̀ sàlàyé fún mi tó tòótọ́ bá tún wá wà nínú ọ̀rọ̀ rẹ̀ àwọn àfáàní pé torí ẹni pé ọ̀rọ̀ ilé ìtọ́ sọ ò ẹ̀sọ́ pé kí ni o òdodo ni ẹgbẹ́ ọ̀sọ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ilé ìtọ́ kí ni o òdodo ọ̀rọ̀ ilé ìtọ́ ó sì sàrà ikú o àṣìṣe tó bá sí káwọn lè pé ọmọ kí ní gan ọmọ ọmọ kẹsẹ̀ bẹ̀rẹ̀ kí ó gan ọmọ kí ó jù lọ <laughs> eléyìí súnà ìdọ́rí ìdíkò ti bú oògùn bẹ̀ láìkò kọ́ sọ pé èdè tó ṣe yóò dá oògùn bẹ̀ láìkò tún yóò tún yìí sọ bí súnà fi gbé kalẹ̀ òní so gbèdéke bíbí tí ààrẹ bá ti mọ náà ló ti máa bà ó ní gbé kíní yẹn kọjá àlà ọmọ pé yẹ́jìbù ìtìzáàbì mọ́nájì wáyé ó ti tí àkàní lùtìmí àṣẹ lórí ẹ̀ so ìyá jìbì ti dáàbì mẹ́ni àjùlù wá yí fi rọ́dì tàbí ti rọ́dù so ó tún àwọn ìjọ tó bá bú ọ bú ọ bú ọ bú ọ bú ọ táwọn àbọ̀ bẹ́ bú padà dèédé bó ti bú ọ náà lóòtù bú tó ẹgbẹ́ màdìjọ́ ọ̀rọ̀ orí rẹ̀ ò pé ọwá rí bẹ́ẹ̀ kí ní ọ̀ ìwọ náà ò lè mú mára ẹ̀sọ̀ pórí ní òpè èmi náà sọ pé padà pórí ní òpè ọ̀tà pọ̀lọ̀ tí wà náà ọ̀sọ̀ pé orí tí náà ọ̀wà pẹ̀lú ṣọ́dọ̀ ẹ̀kọ́ bá nílé mú mára ó tún adà púpọ̀ jù tó fi hàn ti so mọ́ni ajúlù wá yí kí lọ́ Kama yajibu fil i'tiqadi wa taqrir. Kama yajibu fil i'tiqadi. Àkàtútọ́ ni ẹ, àkídà tẹ́yìn àbá fẹ́ ní kí na máa máa tẹ̀lé náà ìtìzàmú mọ́ni ajúlù kí lọ́ wáyìí. Mọ́ni ajúlù wáyìí náà ni àkídà, ìjọba bẹ́ wà ní ẹ̀mí rẹ̀, ìlànà kí ni ó wáyìí náà lọ́gbọ́n tẹ̀kìrì ní pé ìntọ́ ọba fẹ́ fún ẹnì kejì ọba fẹ́ kọ̀ rọrọ̀ lè jẹ́ ìrìkà ó bọ́dọ̀ jẹ́ kí ni ọ mọ́ni ajúrù ọmọ pé wọ́n bá fẹ́ ṣe rọ́dù ó gbọ́dọ̀ ní ẹ̀rí tó tájíbù dání ẹ̀rí tó ẹgbẹ́ ọ̀gá gbọ́dọ̀ pé òdodo ni kì í pé ọ̀kan lọ́kàn máa ẹ̀rí lọ́nà tí fi ṣẹ̀ sọ kègbọ́ àmà sọ àkàtẹ́ pé àkàtọ́wà dọ̀ ìbàdí kan tí ó lẹ́tẹ̀lẹ̀ náà Fọ́lá àtúrọ́ tí ó lè bídá àti bídá. Ayé èrí jẹ́ ti bídá pẹ̀lú bídá. Fọ́lá àtúrọ́ dú? Kí ni àlìbídí àtú? Bídá. Àwọn kan ẹwọ́n tí a sọ lẹ́ ìsinú mọ́sánásí. Sọ́ọ̀, ẹ̀yìn tí ó gbé ìtúwọ́n ṣe yìí wọ́n jókòó wọ́n ní gbogbo ẹ̀ ṣẹ̀kì bídí àná ń sìn pàlátò rọ́bdó ní bídí atú tẹ́lá bíbí à lẹ́yìn náà bá dị wáwò wípé rárá nígbà tí wọ́n jókòó yẹn náà àwọn náà wà lọ sí kíni ọ á lọ jókòó bẹ́ẹ̀ àti pé ìjọ náà ẹgẹ́ látọ̀rọ̀dùn bíbí àtúbí bíbí ẹ̀lọ́jẹ́ bíbí àtúbí ẹ̀lọ́jẹ́ bíbí àrẹ̀lẹ́gídò ẹ̀lẹ́lẹ́ ẹ̀nìkan náà àwọn tí àwọn kan òjè kẹ́sìn òjè kí wọ́n lò jẹ́ àbùní sùkú òjè kìnnìyà ẹ̀rọ àbá <laughs> ọ̀gídẹ́mẹ́jẹ̀ látòrò dùdùdùdù àtòdùdùdù àwọn ọmọ ẹni bídíà ọmọ ẹni bídíà ọmọ ẹgbẹ́ tó bídíà ní ọdún wọ́n lọ́dún ọmọ bídíà orí ọ̀rẹ́ bídíà so a ṣe bẹ́ẹ̀ rárá náà wọ́lá yóò kọ́ bá ló tàfúrí tó bí lọ́gbọ̀lọ́wì wọ́lá láàá sọ wọ́lá yóò kọ́ bá ló tàfúrí ẹnìkan ṣe nǹkan díẹ̀ ní tàfúrí tìyẹn ìwọ wá lọ ṣe púpọ̀ ọba ah, ah, mi tí ni mo sọ fún ilẹ̀ ìmọ̀ ṣe díẹ̀ iye ègún tó bú ọ ìwọ̀n àbáni ìwọ wá dé kí ni ó lọ sí púpọ̀ tó bá fẹ́ ṣe ọ̀fẹ́ kò kọ́nà tó bá fẹ́ wà lálẹ́ òun ṣe púpọ̀ ìwọ́n tó ṣe kí ni èyí tí ó dòun nínú kọ́ ṣàmójúkò òun tó clear reason and best defense in tó lò gẹ́lẹ́ oníkó olù kọ́wọ́ ẹgbẹ́ gbogbo kí ní ẹgbẹ́ ẹ̀sìn fẹ́ déédé inú kó sàmójú kó kó tiẹ̀ má tiẹ̀ wọ́n kó tiẹ̀ bọ̀ rárá kí wọ́n máa bá tiẹ̀ lọ kó máa ṣàlàyé ti tiẹ̀ ṣùgbọ́n àbẹ́ta sọ eléyìí bàtà bá fẹ́ ṣe ìsìnlá afẹ́ fáwọn èèyàn lẹ́yìn wọn fẹ́ ká máa kọjá àlà níbẹ̀ náà níparí. mo lo mọ́ gbogbo mọ̀ dáadáa tí ẹ́ fi dì ní oko gbogbo bẹ́ta tí bá bọ̀ oko jọ náà ni gbogbo mọ̀ dáadáa tí ẹ́ fi dì ní ìdá mani amila amala fàlẹ́ dáadé àmúrúnà fàwọ̀rọ̀ tó so gbogbo nǹkan tá a bá ti mú wa nínú ẹ̀sìn yìí sẹ́gbẹ́ ànábìkọ́ ló àtìlẹ́sẹ̀ sí báàtù jáde ń bẹ̀ tọ́gbé ọ̀rọ̀ ẹ̀sìn dẹ̀ ní àbábí ní ká ṣe nǹkan bá ó tún wá lọ́wọ́ ń darí wa lọ sí ní nǹkan bí ìpé máa ṣe kí ní a mọ̀ pé ó bídí a ó kọ̀tà fún un bídí a tún fi di òní ọmọ jẹ́ so ó ti di bídí a nínú kí ni o nínú ẹ̀sìn náà wà kó lílo bídí a ti ń gbogbo tó bá rẹ̀dí jẹ́ bídíà orúkọ táà máa ń pè nínú ẹ̀sìn òun náà ní kí ni ọ́ dọ̀là àlàkèé ṣe kú fúrú lápè ṣèyí kúlù bídí àti kú fúrú kúlù bídí àti dọ̀là àlà gbogbo bídí àpàtà yanyan àmọ́ ń pè ní kí ni ọ́ dọ̀là àlà ẹgbẹ́ àti dọ̀là àlà

gbogbo àti ṣe tí ẹ̀bá ṣe yẹn ó lẹ́tọ̀ọ́ kó ṣe kí ni ọ̀ kò wọ́n kì í wá sí dandan ní pé kọ́lọ̀ wọ́n ṣe kí ni ọ̀ kódà ọ̀yẹ́ pé kò túbá láyé tó bá túbá láyé kò wọ́n wọn bá gbà túbá yìí tí wọ́n bá túbá ọlọ́rin ìtàbíríjì fún ọ̀dọ́ ẹgbẹ́ bá wọ áàdùn kú fún ọlọ́mọ ìtàbíríjì ọjọ́ ní so àgbọ́yé tí agbọ́dọ̀ so wọ́n sàlàyé fún wa lórí wípé ọ̀nà wo làágbà mú ẹ̀sìn so tá a bá wá mú ibo láti máa mú wọn ti ṣàlàyé fún wa tá bá tún mú bóò láti kí ni o bóò láti mú gbogbo àwọn ọ̀rọ̀ tó ní nǹkan ṣe pẹ̀lú ẹ̀ láti kìtìkì délẹ̀ òun náà ni wọ́n ṣàlàyé fún yìí so ìdílé ṣàlàyé ní wọn tàbí ìdílé àfẹ́lẹ́dà wọn so a máa lọ sínú orin ní ìkànnà àwọn àfáà wa tí a mọ̀ sí Mansur bọ́nà abdul so sahilu asilam wọ́n pè ní ààdì àkídàtì so àkídàtì àkáyọ̀ òun náà ni àwọn ti ṣe òun náà ni wọ́n fi orí yìí wọ́n tún wá fi tè mọ́lẹ̀ fún wa so page tí a wà oní péjì ẹlẹ́ẹ̀kejì a wà lọ sí wọ́n ní láì kẹrin sílẹ̀ tàbáríkà orí mẹ́rin láti sàlẹ̀ ibẹ̀ ní adé onáàmà ká fún wa náà wà láyé sàmáà sún mọ̀rún sí wà ní hápí bí رسول الداعي إلى الحبيب وليس معصوم سوى الحبيب ẹni tí ò lè tàṣìṣe nínú ẹ̀sìn yìí kò sí àyàfi olólùfẹ́ wa olólùfẹ́ ta lólùfẹ́ náà rọ̀súùlì náà òjíṣẹ́ wa nìkan ni ò lè tàṣìṣe àdá ìlàlẹ̀ àṣìyí òjíṣẹ́ tí ń pèpè lọ sọ́dọ̀ ọlọ́run ọba tí ń jẹ́ àṣìyí ọba tí máa tó yàn pẹ̀lú gbogbo lọ́wọ́ ti fún yàn sọ ọba tí ó fún ọ ní nǹkan tí ó ṣe kí ni ó ṣe ó sì tó ọ àbí nígbà mi ọba bẹ́ẹ̀ pé òun ló máa kú èrè rẹ mọ̀ hàn sí ọba tí ó bí ọ léèrè wájú ọbẹ̀ ìgbà kìí àmọ́. والأمة الغراء في مجموعها معصومة من الضلال كلها والأمة الغراء àwọn àfáà nínú ìjọ yìí àwọn àfẹ́ra pé wúmọ̀ mẹ́rin sọ àwọn àfáà nú ìjọ yìí tí wọ́n jẹ́ àwọn àfáà tí wọ́n ní ìmọ́lẹ̀ funfun lójú níjọ́ gbéǹdé alkiyama tí màjìmú ìhà tí wọ́n bá fi lè papọ̀ lórí nǹkan kan àwọn àfá ìkúlù àgbógbó wọ́n papọ̀ lórí nǹkan kan màá súnmọ̀ tó mẹ́nà dọ̀là àlè a ti dáàbòbò àwọn àbá yìí pé wọn ò lè ṣàtìsí yẹn nínú ẹ̀sìn táwọn àbá ìbá lè fánú pọ̀ lórí nǹkan gẹ́gẹ́ bá fún wa ó ti kí ní oṣù tẹ̀sí náà فلا لأحد kò sí fún ìkọ̀ọ̀kan àwọn àfá yìí o sàlátù kọlù ní ìsìmátù kò sí fún àwọn ìkọ̀ọ̀kan àwọn àfá àlẹ́ fi dí pé wọ́n ò lè ṣe mistéèkì ẹyọ tí a bá jọ papọ̀ ní òsì mistéèkì ẹyọ kọ̀ọ̀kan wọn àdúwọ́ pọ̀ kò sí pé wọ́n lè ṣe mistéèkì ṣùgbọ́n wàmákìláàfù èyí tọ́bá wá jẹ́ wàmákìláàfù kọ́ọ́lá ẹ̀rí kìláàfù tí àwọn àfá wa bá wá tó bá tẹ̀ lọ́dọ̀ àwọn afá wa afẹ́ ilé sọ báyìí afẹ́ ilé sọ báyìí afẹ́ ilé sọ báyìí kí la fẹ́ mọ́ ọ̀nà wo ni a máa gbà lórí súnà náà. Fàyèmárùn-ún ìrúlé wá ayú ṣàrífù wá rí màlìkító òbí lè jìdì àádé bá rí. Fàyèmárùn-ún ibi tí a máa padà sí tó bá ti gẹ́gẹ́ àwọn àfáà wa wọ́n ní tìlà ẹ̀wò ẹ má mọ́ àfáà kan o má lọ mọ́ àfáà kan o má mọ́ àfáà kan ibi tó padà sí ni àlùwáyù ṣẹ̀rì àlìkìtàbù àsúnà náà rẹ̀ padà sí ẹ padà rí tó wà ètò tẹ̀wọ̀n mẹ́ tí ó sì méjì mẹ́ yóò rí tó tẹ̀wọ̀n lóbìdẹ́gbẹ́ àwọn àfáà sálà ìfún wa wípé láàkádá yẹn fi dẹ̀sẹ̀ rú lónìí ọ̀nà ni wípé ìkìlá àfáà àwọn àfáà wọ́n ti ìkìlá àwọn yàpẹ̀rún bẹ̀ wọ́n yàpẹ̀rún bẹ̀ wọ́n yàpẹ̀rún bẹ̀ rárá bàtàwà fáyẹ̀ ń ya pẹ̀ẹ̀nu tí ń ṣẹlẹ̀ sí wọn nígbà náà kò ṣẹlẹ̀ sáwà mọ́ ní ìsìn ẹ̀rí lè mọ́ ti dọ̀dọ̀ wọn abáhànkẹ́ lè mọ́ ti dọ̀dọ̀ wọn ìyapẹ̀ẹnu tí wọ́n yapẹ̀ẹnu yìí èyí tẹ́ bá jẹ́ bá yapẹ̀ẹnu wọ́n náà mọ́ sáré mọ́ sọ́pọ̀ tẹ̀lẹ́ nìkan nú wọn tẹ́lẹ̀ sọ́pọ̀ pé ọkọ̀ wọn ti tẹ̀pìlì lásán ó kọ̀ọ̀kọ́ rí pé tí wọ́n náà bá nímọ̀ díẹ̀ gbìyànjú kó ronú sí kìíní yẹn kọ̀ wá mọ̀ tí wọ́n náà mọ̀ ìgbé

Àlìmárí jíhun lè wà ààrò ṣàrí fún wá bí mẹ́ ìtò obìnrin Wà zírì gbàwíjàre mọ́nà ìkùbal alìkúdìyàn. Gbàwíjàre mọ́níkí tí ùhú ẹni tí mi sékì ẹ̀ bá lọ ṣẹlẹ̀ bílí ìṣtìhà. Àfáà tó bá jẹ́ pé ó fa apàdà wá aláìsí mi sékì ẹ̀ àrígbọ́dọ̀ mú o tọmọgbé àwọn ọmọ fún àwọn àfà mistake náà ṣe yẹn ìgbìyànjú náà ti dé bẹ́ẹ̀ kọ́lá kan pé òun pé ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ yìí ó fẹ́ jẹ́ kú fúrú àwọn afọ́sọ pé tàwílù náà ṣe bí ṣe áàdì ni kọ́sọ́ ẹ̀ sọ fún àkànní kébèrè ṣe áàdì náà ṣe sọ ẹ bá jẹ́ pé mistake ẹ̀ bá hàn bí ṣe áàdì ṣé kí ni ọ máa rí wípé ọgbà àwíjàre rẹ̀ báyìí ṣe àwíjàre rẹ̀ dáadáa kí ni ọ kíni àwíjàre yẹn nígbà tó fẹ́ gbà yẹn oúnjẹ maka so àwíjàre tó fẹ́ gbà yẹn ṣe dáadáa so mọ́jẹ̀ ló fẹ́ rí pé kíni ọ ẹni ó wà jẹ́ ẹni tí ní ṣe dáadáa náà واستوجبوا في الرد والتقرير والاعتقاد الحق والتحرير àwọn àfáà wa ìsáójàbú wọ́n ti sọ ní dandan fún wa fi rọ́dì tá a bá fẹ́ sọ pé ẹnìkan ó sọ̀rọ̀ kan a fẹ́ fún lésì ó ti ọ̀rẹ́ léyìn síwájú pé wọ́n máa tuntò àwọn àbá wa sọ ní dandan fún wa ọ̀fẹ́ fẹ́ nìkan lésì náà wà tẹ̀kìrírì ọ̀fẹ́ sọ nǹkan kan fẹ́ nìkan ọ̀fẹ́ kọ̀ rọrọ̀ ọ̀fẹ́ fi fi nǹkan kan múlẹ̀ fẹ́ nìkan nínú ẹ̀sìn pé kí ní báyìí ó wà nínú ẹ̀sìn ẹnìkan sọ nǹkan ọ̀bẹ̀ fún lẹ́sìn ẹnìkan ọ̀bẹ̀ kí ní ní ẹ̀sìn náà wọ́n ní ti kọ́ dìlẹ̀ ákì ìwọ́ gẹ́gẹ́ fẹ́ẹ̀ẹ́sẹ̀ kí ní àkídà gidi ọ̀fẹ́ má kìídà dání nínú ẹ̀sìn ìwọ́ gẹ́gẹ́ ló yẹ láyẹn má kìídà dání ẹnìkan sọ nǹkan ọ̀rọ̀ yẹn wá nídìí àtúnṣe ó sọ ṣùgbọ́n kẹ̀lú ìdí kó kàn tún ṣe kí ní o tún ṣe díẹ̀ àwọn apá àtọ̀ nẹ̀nà fún akíláàbì tún ṣe wọ́n ní dandan ní ìlànà wáàjí ọlọ́run ọba mẹ́lá olọ́ àti gbogbo kí sọ yìí láti mọ̀ ní dandan wáàjí ọlọ́run ọba ti kó gbogbo kí gbogbo ẹ̀ ọ̀fẹ́ fún ìrẹ̀lẹ́ sí ni ọ̀fẹ́ fún ìrìnà kàmúlẹ̀ ni ọ̀fẹ́ gbogbo ẹ̀ wá àyè ọlọ́dẹ kí ni o ọwọ́ bá nínú bí ẹ̀ ti lè ṣe ìlànà wá àyè ti kó gbogbo ẹ̀ sínú pé ọ̀nà wo ni mo fẹ́ kọ̀rẹ́tì lágbájá correction gan wá àyè ti kó sínú. Fàlàtù rádò gèrè àtòlé mẹ́sílẹ̀ ha. Àìfi bídíà, àìfi rìjẹ́kì bídíà náà. ولا بتفريط تقابل الغلو ولا غلو بجفاء عدل ولا بتفريط تقابل الغلو wàlá nùkọ́ bínú lìgùlù wà bìtẹ̀fù wọn ò tún fẹ́ fún wa ká máa dojú kọ ìkọjá àlà bí kí ni ó bí tẹ̀fúrí pẹ̀lú àṣẹ ètò tẹ́nìkan bá ṣe nǹkan tó kọjá àlà tí wọ́n àwọn ìgbé àní máa pèsè kí ni ọ mùlú yẹn bí kí ni ọ bí tẹ̀fúrí sọ wọ́n fẹ́ kọ́ yẹ pé àtúgbọ̀rọ̀ dìdìrín náà nu agbọ̀rọ̀ dìdìrín ẹnìkan kọjá àlà káàtún àti àṣẹ ètò pé ara tí wọ́n máa ṣe rìndìnrìndìn pẹ̀lú ẹ̀ náà àṣẹ ètò nìyẹn ẹ wà nọ́mà ìfẹ́ ẹ̀kẹ́ kóró ojúṣẹ́ kóró ojúṣẹ́ wàlá gùnlù bẹ́ẹ̀ni wàlá nùkọ́ bílú kíni ọ a gùnlù wìn wàlá bí gùnlù wìn bí jàfà tẹ́nìká bá tó wá ṣe kíni ọ Nam axel wẹ́sẹ̀, ọ̀nà àgbẹ́kọ̀ọ́ tí a tún lẹ́ràdá, wàlánùkọ́ bílú àlìjàfà òkè báyìí lásàpẹ́ wàlánùkọ́ bílú àlìjàfà gbogbo ní fún kẹsọ̀ wàlánùkọ́ bílú àlìjàfà àní bí kíni ọ àní ẹ̀tọ́ bá sómùgọ̀ sí wa àní dojúkọ àní dojúkọ mùgọ̀ rẹ̀ pẹ̀lú kíni ọ pẹ̀lú kọjá àlà ṣùgbọ́n kó kẹ́lú sọ̀pọ̀ tí bá méjì lọ́wọ́ máa wá náàdìlú àádìgí ni a ti dédé náà وكل إحداث بدين الباري فبشعة ضلالة في النار فبشعة ضلالة في النار وكل إحداث gbogbo ń tàbá lọ mú wá ní tuntun bìdíìnì ni tá a fi sínú ẹ̀sìn ọlọ́run ọba tó dẹ́dà fàbídí àtúndọ̀lá àlàfà bídíà yìí tó jẹ́ bídíà láàmú pé tó jẹ́ dọ̀lá àlàfùn tó jẹ́ àkọ́tọ̀wùn sọ ẹ̀sẹ̀ ni sọ ìfún ni ẹ̀sẹ̀ ni fi náàrí tẹ́gbé ọlẹ́tọ̀ kéèyàn ó ti bẹ̀ wọ̀ná àbáwọn ọlọ́run yóò forí jìnnà. Àìfásùlù ọ̀rọ̀ ọ̀bẹ̀yà. Màtá ìlú Mùsàfẹ́rì ẹ̀kọ́. Tọ́ ọ wá fún ilé ní sápùlù ọ̀rọ̀ mi bẹ̀rẹ̀ pé ọkọ̀ pọ̀ ni. Ọ wá ní àwọn mọ́síálà oríṣiríṣi tó tún wà náà. Wàrọ̀ ń fọ́ fáàmù àdìní. Mùhàdàdínà mi ò mọ̀dínà mi yìwà. Mi ò mọ̀dínà mi yìwà. Nàbí nàbí. أمة النبي ọlọ́run ọba wa nínú àwa tá a jẹ́ mùsùlùmí ọlọ́yin àwọn èèyàn kan tí ó máa dàbí bàbá bọ́lọ̀ bá ń bá wọn sọ̀rọ̀ tán bá yanjú nǹkan nínú ògbó ànábì yóò dàgbà wípé ọlọ́run ọba ń fún wọn ní ìmísí látọ̀dọ̀ rẹ̀ sọ nínú àmì náà sọ àbá ó dẹ̀tún sẹ́bẹ̀ẹ̀dì sí náà mú wà rúrúyà tó láti ìtùtàmọ́ sọ́ọ̀lẹ̀ àpò wà yorùjá àjàkóná máa ní àlá èyí tọ́jú ẹgbẹ́ ó ó dẹ̀ wàyúrígá kódà àwọn àfáà àtúnran kan wípé àǹtẹ̀kù láàmàrìnà aláyà máa jẹ́ nǹkan tí máa tawá lọ́rẹ̀ àwọn nǹkan kan ní ẹ̀sìn kẹ́lìkọ́ lọ tí ó lálà lọ́dọ̀ àwọn sàábà wọn máa lálà tí ó dẹ̀ gáìsì wọn lórí nǹkan tó náà mi jẹ́rẹ̀ orin lẹ́nu búwà àfihàn ṣàkàn tọ́ọ̀dì kọ́lé fàyọ́ta dúsí òmìnà nòbú wà ti àmìbìrọ̀ọ̀sà àlàlíláyì àtàláyì fún alẹ́yìn ègìyé kan ni nínú ìjánàbí ọlọ́run torí ànàbí ọlọ́run máa náà lálà láàrin six months olùgbọ́nà bá ara ẹni dìbò ìlú kó ní wá gbégbé wá ìwá kí bá àpá ti dé mọ́lẹ̀ ègìyé kan nínú ìjánàbí ọlọ́run

masdara méjèèjì tẹ́ ń wò yẹn tó kí ni ọ lẹ́yìnsá masdara ní kẹṣù ẹ gbọ́dọ̀ bí sọ pé olè àwọn sọ pé ẹ̀sìn kẹwàá ní ìbídájú máa yọ ẹ̀sìn jáde ní àlá ìdáni wa yẹ̀sì jáde ní pé ọgbọ́ orí ẹni kan ẹ̀mẹ̀ yẹ̀sì jáde ní pé ẹni yìí orí ilẹ̀ ààbù kan ara ohun ẹ̀mẹ̀ ìbẹ̀ ohun wà láà kínà àkídàsìn tọ̀ bí a ń tó kọ̀ rírọ̀

ma. Máa sọ wípé gbogbo àwọn nǹkan dáa dárúkọ sókè yìí, ọlọ́nkàn ló fáwà Mùsùlùmí ni kó máa jẹ́ ròódùnú, kó máa jẹ́ àpọ́nlé fáwọn Mùsùlùmí tó bá ṣe déédéé ṣẹ̀rí àwa

ànábì ọlọ́run ọba tó yẹ pé ọlọ́run ọba tà lẹ́sà fún ọ ó bú kéka máa jáyàn wàjá àádá sí ọ̀rẹ́lẹ̀ jídálì bí ó sì ní ìwàlẹ̀ àdèlè fi máa kọ́ ní ẹ̀sìn yìí tó mú wá lẹ̀sìn yìí mú wá ká sọ̀rọ̀ wàlẹ̀ adìlì kàṣẹ déédé fílmà kọ́ọ̀l ọ̀dọ́ lábẹ́ sọ káyé gídé ní ọwà mẹ́ wà límú ti dáánú wà jìbọ̀ sí máa dé pàdé sọ́hà bí náyọ̀ àmọ́ déédé wà límú ti sáálù ká máa tẹ̀lé ọlọ́run ọba àtòjíṣẹ́ dandan ni tí máa bì yìí níbi kọ̀dísọ́ àti iná ayù kíkọ́ ti wá àdìkọ́ òdìdì ká mọ̀ máa kó sínú kí ni o ìyàn jíjá náà Àmìsíkí ojú bá ń àdàgbò rọ́bí máa lójẹ́rì gánà èdè máa ó tábò rí máa. Àmìsíkí máa ó di ẹnu rẹ̀ ní dandan, àǹtàkú údọ̀, má lọ ẹ́ntà, má lọ dìskọ́sì bí máa látùdìrí kánà ìlmọ̀ iná ọmọ ìtútọ́ ọmọ tó ní máa rẹ̀ tẹ̀fù yí máa wá lọ́fẹ́ fún yà lágbọ̀yí rẹ̀ fọ́ eh, kò yẹ kó rí bẹ́ẹ̀ ọ̀fẹ́ fún yà lágbọ̀yí tí wọ́n gẹ́gọ́ ọlọ́fẹ́ kẹ́nìkan gbọ́ tí wọ́n ti gbọ́ yé ni tọ́ wọn ni sọ́ra fún dára wọn. Fàhínà ìlàlẹ̀ àlè ní fáwẹ̀wẹ̀ àrùn dáná. مختلفها إلا ذكر بالآل فرضي fàyínà á nígbà táwọn kinní yìí bá ń ṣẹlẹ̀ fáwíìlì ìlàlẹ̀ àlìmì ṣàfíìtì gbogbo ẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba tó jẹ́ àlìmì áó àbí sọ́pàá ẹ̀wẹ̀ ni ò tí mọ̀ ọlọ́run ọba tó mọ̀ nǹkan tá à ń sọ tàbí ò tí yọ

kéègbé kọ́ wá máa máa jalè rú ìtẹ́tíwọ̀gbẹ̀ òjú àlọ́ bí jalè rú ṣàkámá sọ́ra dáadáa tí ọkọ́ máa kó fún wa ní àgbẹ̀yẹ Àwọn tí a bá ní ìbéèrè ìtẹ́lọ́wẹ́ ìgbogbo wa náà ní àkà, wọ́n ní ìrẹ̀fà. Ẹ lọ jókòó ẹkùn ẹkùn ẹkùn number one number two al-imam number three uh, number four ten one number five salon number one. abdulrahman abitani number six ẹ̀ńtọ́ náà wọ́n lẹ́yìn yẹn number six ayíta sọ́ni now. ẹ̀yọ́ pápá kan. ọmọ kò rọrùn. náà àfáwọn ẹ̀gbọ́n tọ̀ọ̀kàtú ọ̀sán ọ̀kẹ́ ọ̀pọ̀lọpọ̀ àti àfẹ́yàn àpapẹ̀lẹ̀ ẹ̀tọ́ fún wa nípa ti ẹ̀rọ jù ẹni ìbéèrè ṣe ń gẹ́ sí ẹ̀rọ pé tí èèyàn bá wà ní ilé àbí mẹ́tírì council tí àwọn agbá bí àfá àkànà tó ń sọ̀rọ̀ táwọn ọ̀lẹ́pọ̀ bẹ́ẹ̀ kan ẹ̀tọ́ wà ní jókòó tó ń lẹ́nu mọ̀ nípa nǹkan tó lẹ́rìí tàbí àwọn ọ̀rọ̀ òun náà àbọ̀rọ̀ sí ẹ̀kan ṣó ní àǹfààní àti dìde kó ṣe kó ṣàkóso àfáàyàn níbẹ̀ yẹn àbí kó lọ bá lẹ́yìn kó tún kó ṣàkóso rẹ̀ ní ewu ní kéèyàn ṣe méjèèjì ṣẹlẹ́gbọ̀n ọ̀fẹ́ tọ́lọ́bẹ̀ rárá mi tọ́ ìka inú méjèèjì náà lórí ṣe ṣùgbọ́n ó rí sẹ́ lórí situation ní tó wà aláàkọ́ òun náà ní pé yóò mú situation ní ló bẹ̀rù pé èwo ló súnmọ́ akọ̀rọ̀bù jù tó fi lè gbà ládá ní ẹgbẹ́ kọ́kọ́ òfé àwọn èèyàn àgbà ìgbẹ́ kí wọ́n gbé ṣègúgbè lọ lè ilé ìkọ̀lù tí ó ṣe pàtàkì tó jẹ́ ní ẹni jẹ́ pé àfá ìgbà ní ibẹ̀ gbogbo àwọn tó wà lẹ́lẹ́ onímọ̀lẹ́ sẹ̀ tí ọba tó ti ń sọ̀rọ̀ mí olùfẹ́ gbogbo tó wù ú ó tó ń kan kí ní ẹ̀rẹ̀ ní nǹkan mi ó padà wá yọ́ mi kó wá kọ̀rẹ́ ara rẹ̀ ó pé ju pé kí wọ́n jẹ́ tí wà kọ́rẹ̀ dára ìpé àmọ́sọ̀rọ̀ ah, tó ń orí o wọ́n ti wá bá mi lé o ọ̀rọ̀ lé báyìí ó lè kọ́rẹ̀ dára rẹ̀ tí àwọn èèyàn báyìí tún lè wà pẹ̀lú ẹ̀jọ́ mi tó ti bọ̀ so àrẹ̀lẹ́gbẹ́ situation ni méjèèjì ni wọ́n pàdébọ̀ náà bá jẹ́ pé àfá àgbà ni o tẹ́gbẹ́ àwọn èèyàn gbọ́rọ̀ rẹ̀ lè mọ̀ pé àìwọ́ ah, gẹ́gẹ́

ẹ máa rọra kírun gbà torí pé èèyàn fẹ́ rí iṣẹ́ sí ẹ̀ṣẹ̀ ní àtàbí kéèyàn fa òun ní kéèyàn rọra kẹ́sì. ìjọba àwọn afọ àṣàlá ti gbé ọmọ fọ kan irúgbìn ara so ní nǹkan tó wá ní ẹ̀sìn rẹ̀ sọ́dọ̀ máa pé nínú bá máa ń fi ọwọ́ kan irúgbà rẹ̀ nígbà bá ti kò ju ọwọ́ lọ ṣùgbọ́n àbá àṣà gbé nínú bá gbà lọ́ba rántí wa so ìtàn ní ní àgbẹ̀ àlejò irúgbà ẹ̀lẹ́ ọlẹ́lọ pé ẹ fi irúgbà lẹ̀ kẹ́ńtà tó dẹ́ lómi ẹ̀dá ni pé kéèyàn òfin sílẹ̀ káàkiri ẹjọ́ àti sílẹ̀ náà ni ìgbà àlọ́bá àwọn aṣọ abáná àtọ́kùn ọ̀dẹ́sẹ̀ so àwọn ẹ̀sì máa súnmù so bẹ̀rẹ̀ fún sàlàyé ìbá súnmù fún wa nínú ọ̀rọ̀ àwọn tó ń jẹ́ kíni ọ̀rọ̀ àwọn ànábì ọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ wọ́n ní ṣe ìgbàláyé ń bẹ fún obìnrin tí ó fọwọ́ pa nìkọ́bù rẹ̀ gẹ́gẹ́ bó ti mọ́ fọwọ́ pa sọ́ọ̀tì ẹ̀rọ lọ́ṣẹ̀lọ́wà. so àwọn fágbá ìgbèrè fọwọ́ pa nìkọ́bù rẹ̀ so nígbà tó bá bẹ̀rẹ̀ bá ní pé ó lágbára fún Wọ́n tún bẹ̀rẹ̀ kan ní kẹfà wa ṣàlàyé àsúnnátù alìmọ̀ákádà àti súnnátù mọ̀hámálà. Mọ̀hámálà. Mọ̀hámálà. Mọ̀hámálà. Sọ̀tọ́ pé súnnátù mọ̀hákádà, òun náà ni súnnátù jẹ́ ipé tẹ́yà bá fílẹ̀ ìrẹsẹ̀ ní kò láwùn, ó lẹ́tọ̀ọ́ kábù, ẹjọ́ kìí tèmi wítìrì ní ìsinmi àbùkù sọ̀rọ̀ àyà bẹ́ẹ̀ nìkan wà wá kí wítìrì àwọn àmà bèbè kí wítìrì àwọn àmà bù lórí ẹ̀ onípe ní àwọn kan náà àwọn súnmọ́ tó mọ̀ àkàrà ni ẹgbẹ́ mọ̀ àmàlà bá ní ni pé bẹ́ẹ̀ àjọṣepọ̀ súnmọ́ pé bẹ́ẹ̀ ẹgbẹ́ ìyàwó mẹ́ni àlò pẹ̀lú dáadáa ọlẹ́ ní kò ní súnmọ́ àmọ̀ àmàlà ó gbowó lọ́wọ́ èèyàn kò sí kẹfù ẹ̀ ọ̀tọ̀ wá níbẹ̀rẹ̀ tá máa sọ síwájú bẹ̀rẹ̀ ìbéèrè tèmi náà ni pé arúgbó kan ìyá kan wà ó jẹ́ arúgbó àwọn amúgbò ya ojú orí ọ̀ọ́ ó ti dàgbà àfẹ̀sẹ̀ wọ́n pé tí àìbá fẹ́ kí wọn kò mọ gbogbo bí ẹ ti máa ń sojú sólà tó bá ká dáadáa tó bá fẹ́ kí wọn àti àwọn kẹtẹ a máa ń rí ní rútó àti tìlú ìfẹ́ wọ́n dẹ̀ ti gbìyànjú láti kọ́ ìfẹ́ ló fẹ́ ṣe tó bá ti pàṣẹ àlàfo tí wọ́n lè máa kà ìyá ìwọ̀n máa kà wọ́n ti lè fún ẹ̀sìn bẹ́ẹ̀ àkọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì tí wọ́n fẹ́ kírun wọ́n ó jókòó sí orí àga wọ́n wà sí àrò síbi kan ìyẹn ní pé tí wọ́n fẹ́ fi orí kalẹ̀ wọ́n kàn fi orí kan àrò gbìyàn torí pé wọn ò lè bẹ̀rẹ̀ lọ sílẹ̀ pé láti fi orí kan ilẹ̀ lẹ̀ ìfún afẹ́ bèrè lábẹ́ ni pé ṣé ìjẹ́sẹ́kẹ́ á fi wọ́n sílẹ̀ báyìí tí wọ́n máa ti lọ ìgbà tí wọ́n ti gbìyànjú láti ẹ̀kúlé fún ọ ní sọ́wọ́ tó pàṣẹ àlàṣà tí wọ́n jẹ mọ̀ kánà títí pé lórí ọ̀rọ̀ ìyá. ìbéèrè yìí ọ̀dọ́ ni pé ẹ bá ti dàgbà lágbà báyẹn lẹ́yìn kẹ́ kọ́ wọn ní subhanallah gbólóhùn tí a bá máa pè náà gbólóhùn ẹ̀sùn tó máa fi kí ẹ̀wọ̀n kó lẹ ẹ̀rẹ̀ gbọ́n wọn kó wọn forí kalẹ̀ tí wọ́n lè fara kan wọ́n lè forí kan ògiri nígbà tí wọ́n lè máa lọ sílẹ̀ tí wọ́n lè máa bọ̀ wọ́n sọ wọ́n lè jókòó agbára wọn kà má láti lọ òkè láti lọ sílẹ̀ lẹ́yìn ṣùgbọ́n àwọn ẹ̀nàbá máa wọn lè máa sọ ní rúkú máa sọ ní kan rẹ̀ ṣùgbọ́n tí a máa rúkú kan máa kan rẹ̀ ìbéèrè tèmi ni pé ìgbà tí ẹ bá wa sọ̀rọ̀ nípa ìlú jíjà ah. ṣé tí a bá fẹ́ ṣe ìgbẹ̀sán bí debate kí n ṣe pé àwọn kan sọ pé ẹnìkan bò wájú jù ní àwọn kan sọ pé ètò wájú tó kálukú wá kó ẹ̀rí rẹ̀ wá wọ́n kàn ń ṣe nǹkan yẹn ní tán fi ń fúnra wọn ní wọ́n fi ń wọ́n fi ń fúnra wọn ní mọ̀ láàrin ara wọn kìí ṣe ike bóyá wọ́n fi ń jiyàn gangan àbáwọn mi tó dẹ́rẹ̀ tí wọ́n fi ń jiyàn gangan náà ni so ṣé táwa pa pé a fi ń ṣe debate láàrin ara wa tó yẹ pé kìí ṣe pé a fi ń jiyàn gangan ṣé ìyẹn wà láwọ tàbí fi ń pé èyàn kálukó ṣàtọ̀ lárúbáwá áàrì kankan mú bẹ̀ ẹni yóò dẹ̀ kó ẹ̀rí wá ẹ̀rí tẹ́lẹ̀ kó wá ẹ̀rí tẹ́lẹ̀ náà kó wá so àwọn yóò torí kankan mú bẹ̀ ṣé yẹn wà láàbù àbí kò wà láàbù. gbogbo àwọn èjì tẹ́ sọ ẹ̀kọ́ sí ẹ̀ka tí ó wà aláàbù níbẹ̀ àbí sí nǹkan bá kọ́ sí ìkankan sọ aláàkọ́ ni pé ẹnìkan ló fẹ́ pẹ́ẹ́rì wá lẹ́yìn kọ́ọ̀bù ẹnìkan ló fẹ́ pẹ́ẹ́rì wá pé ẹni tó bá ẹnìkan wà nínú ẹgbẹ́ gbọ́

so àwọn àìsàn wa gbé ṣòro túlẹ̀ fún ara wa májẹ̀mú tó gbogbo ọjọ́ jókòó ní ìjọ sọ̀rọ̀ pọ̀ ni ẹjọ́ ṣòro yẹn ni gbogbo yóò wà lórí rẹ̀ ẹ̀kọ́ lọ ka lórí ìkíní tó bá fẹ́ mẹ́rin wá ẹ̀rí báyìí ló o inú ló ti mú o ọ sọ wípé ló yẹn o mọ́nájú ẹ̀rí ẹ̀sọ́ mọ́nájú àwọn tí ó wà nọ́mbà gbogbo ẹlẹ́sọ́ kò ní pẹ̀lú ní ẹ̀rọ tó ṣẹlẹ̀ tó gbé ẹgbẹ́ fífi nǹkan kan tó gbé máa jẹ́ wàhálà ó bá ẹgbẹ́ nǹkan tó máa jẹ́ fítínà tó tún lágbára jù báyẹn lọ onípadà wá ṣẹlẹ̀ tó wọlé àwọn ọ̀rọ̀. náà ìbéèrè tèmi ni pé mò ń ṣàlàyé bí ìyàtọ̀ mo nínú àwọn àǹfààní tí ajẹ́ ń lè pé ó lọ́fẹ̀ẹ́ nígbà táwọn class nípa pé ẹni tí ó bá níyàwó láyé kí ó wá ṣaláìsí sí àwọn ṣaláìsí ní mùsùlùmí so wọn àti ìyàwó ẹ̀ náà tí wọ́n bá jẹ́ mùsùlùmí wọ́n á jùjọ wọ àìsíámíà èèyàn yẹn wá béèrè ìbéèrè kan lọ́wọ́ mi pé tó bá ṣe pé níṣe èèyàn fẹ́ ìyàwó náà tí èèyàn wá ń dá ìfọ́ọ̀tì ìyàwó yẹn tí ìyàwó yẹn ò wá fẹ́ ẹlòmíì mọ́ lẹ́yìn ẹni tí ó ti dá ìfọ́ọ̀tì ẹ̀ ti pé ṣé irú ẹni bẹ́ẹ̀ ṣé kò ní ọkọ nínú ọgbà àjẹ́ náà àbí bò ní

ṣe ẹjọ́ wá jẹ́ wípé òun ẹni ẹ ti kọ́ lẹ́wọ̀n tí ọkọ̀ra wọn lẹ̀ ìjọ́kọ̀ àti aya òdùkú lára so irú ẹni bẹ́ẹ̀ tí lọ máa tẹ̀lẹ̀ yóò ṣe tí ya rù rí tó bá wùdó abẹ́kó jọ́kọ̀ òun yóò jọ́kọ̀ rẹ̀ tó bá ní ẹgbẹ́ jọ́kọ̀ òun ẹ̀rọ yóò jọ́kọ̀ rẹ̀ máa dùn so nígbàtẹ́ ìṣàlàyé fún akẹ́kẹ́ nínú ẹ̀ẹ́dọ̀tẹ̀ ìṣẹ́kùn ẹ̀mẹ́nu bá nọ́sílà mọ̀ fọ́ọ̀mù ìṣòro ní tó tẹ́ fi ń sọ̀rọ̀ aṣíwájú wa ìmọ̀ ọ̀dọ́dọ́ láàrin tó bọ́lá tí máa ń yàn mẹ́lùú ní tó kò ní sà. so mọ̀kọ́mù Ibrahim tẹ́ bá ti dé káàbá yẹn tó lè máa mọ̀kọ́mù Ibrahim òjò tẹ́ bẹ káàbá yẹn ó tàwa fùtán tẹ́ bá tàwa fùtán lára súnà lẹ́yìn tàwa fù olùkókè ìrọ̀bọ sí sẹ́ńtà mọ̀kọ́mù Ibrahim ìdìbò mọ̀kọ́mù Ibrahim ni pé ìdìbò Ibrahim dúró sí nígbà tó mọ káàbá ẹsẹ̀ rẹ̀ wá ń àṣìgbẹ̀dà ẹsẹ̀ rẹ̀ wá àṣìgbẹ̀dà àbíkọ́ káàbá rẹ̀ so ẹ̀kẹ́ yẹn wọ́n ti craft wọ́n ti wá gbé wá sẹ́yìn wọ́n tó sún sẹ́yìn so ibi tó wà gẹ́gẹ́ bí lójú yẹn ìdẹ̀pọ̀lọ́wọ́ àwọn ẹnìsìn wọ́n ti sún ẹ̀kẹ́ yẹn sẹ́yìn tó gbé sẹ́ńtà rẹ̀ ní èyàn ti máa kírun ó lè má rọrùn fún yàn láti lè dúró níbi ẹ̀yàn kankan ò lè má ojú ẹ̀sẹ̀ yẹn gẹ́gẹ́ rán gbogbo ìdílò kálẹ́tẹ̀ ẹ bá wà níbẹ̀ níbi fún àwọn ẹlẹ́sẹ̀ àwọn ẹlẹ́sẹ̀ nítorí ẹ̀ so wọ́n wá fẹ̀ka wọ́n wá kó wọ́n mẹ́sẹ̀ wọ́n ra rẹ̀ mọ́lẹ̀lẹ̀ dẹ́sàlẹ̀ wọ́n wá sùn mẹ́yìn wọ́n wá gbé nínú nìkan lẹ́yìn iwájú ẹwà ní gbogbo èèyàn èyí ó bí ẹjọ́ àti àná fílà mi pẹ̀lú àwọn ẹni tí ń tàwà fún náà ṣùgbọ́n wọ́n kà máa tàwà fún lẹ́yìn tí ẹ súnmọ́lé ọlọ́run pé ẹ̀rọ afẹ́ mọ́lé èyí ó súnmọ́ bí ilé kàbá àdáda díẹ̀ báyìí tẹ́tẹ̀ yẹn wà ẹ̀yìn onímọ̀ ojú bí tẹ́tẹ̀ yẹn gan wà ní ìsìn ẹ̀wọ́n sẹ́ńtà ẹ̀yìn ọdún tún lẹ́yìn sẹ́ńtà kí ẹ̀rẹ̀ àmọ́ sẹ́ńtà yẹn tó bá wà lè dúró níbi sẹ́ńtà yẹn yóò lọ síbi ẹ̀yìn pàtà yẹn yóò sẹ́ńtà bí méjì ìmọ̀kọ́ mi lọ. Kí ni ìdáyé ló bẹ fún kí ẹ máa ya fọ́tò pẹ̀lú fóònù? Ọdún àwọn fóònù ló ṣe ní ìṣòro ọkọ̀ tí ẹ̀mẹ́ ló ní kámẹ́rà àwọn ẹ̀dẹ́ máa ya fọ́tò ọ̀nà ìgbé àtọ̀ ìtọ̀ wọn. Ẹlẹ́kejì ni pé rú ìbéèrè kan, ẹ má bínú ìbéèrè kan. Sọ kò sí ọ̀rẹ́ burúkú kékeré ya fọ́tò pẹ̀lú fóònù tó wà lọ́wọ́ ẹ̀ bóyá ayé àwọn ènìyàn bóyá ọmọ tó jáde mọ́jẹ́ ìfọ́nù tó fọ́ kíní o tó fọ́ jáde so now. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب